Umar òun lórí pé nígbà táwọn yẹn bá fẹ́ wọlé ànábì sallallahu alaihi wasallam wọ́n máa já wọlé wọ́n máa já wọlé. tó Umar lọ wá sọ pé ah tó bá jẹ́ kó bá ti gàgá sáàrin àwọn ìyàwó rẹ̀ àtàwọn èèyàn kò bá dáa púpọ̀ ẹ̀yìn rẹ̀ láyà ìjáàbù ìdílé sọ̀kalẹ̀. bákan náà Umar radiyallahu anhu á rí i pé òun ló lọ sọ fáwọn obìnrin tó ṣe kí wọ́n ta ko ànábì sallallahu alaihi wasallam wọ́n dẹ̀sì wọ́n dẹ̀sì sí ànábì sallallahu alaihi wasallam Umar ló sọ fún wọn pé asa rabbuhu in talaqakunna an yubdilahu azwajan khayran minkunna muslimatin mu'minatin qanitatin ta'ibatin 'abidatin ta'ihatin tayyibatin wa abkara bó ṣe sọ̀n láyé al-Qur'an sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe kàkàlẹ̀ láyé al-Qur'an sọ̀kalẹ̀ Umar radiyallahu òun náà lẹni tó ti pín pa àwọn jagun bádàr kan jagun bádàr kan wọn á mú àwọn èèyàn lẹ́rúgun èèyàn àádọ́rin kó láti wọn ànábì ń gbàmàrà ni ẹ o yàtọ̀ sí wọ olódìdọ́gà ọkọjá kọ́ gbogbo nǹkan rẹ wá ń gbogbo nǹkan rẹ ń bàjẹ́ nítorí pé èèyàn tẹ rí ó kéré ló ń kà lónìí kan nítorí èèyàn máa ń di púpọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá anabi sallallahu alaihi wasallam ń gbàmà nítorí pé àwọn olùmọ̀sọ yìí pé ìmọ̀ràn tá a bá gbà lẹ́nu èèyàn púpọ̀ ọ̀nà ń bẹ́ ń bẹ́ kódà kó jẹ́ pàṣẹ tèmi yàtọ̀ sí ń ta dánìkàtì kódà kó ti fún ọ̀nà ni ó burú torí ẹ ẹni tí kì í sọ̀rọ̀ ọ̀fẹ́ nù ni ń gbà màrà lẹ́nu àwọn sàhábà ó ń bi wọn léèrè bóun ní ká ti sa àwọn èèyàn tá a mú yìí Abubakar radiyallahu anhu àánú pọ̀ ah, àwọn èèyàn yìí bàbá dàálẹ̀ tá a mọ̀lẹ́bí wa ni wọ́n àwọn àyè kan wa ni wọ́n àwọn àbá kan wa ni wọ́n ẹ jẹ́ kí wọ́n sanwó rárá wọn padà wọ́n máa padà lọ́lé gbọ́ wà Umar gbọ́ Umar ni àwọn ọmọ ló wa ní àwọn ni òjò arọ́ lọ́run sí ìlú fún alágbára lórí wọn. ìmọ̀ràn tèmi ni pé gbogbo wọn ni ká pa kálukú sí mi. ànábì sallallahu alaihi wasallam olùkọ́rọ̀ ọ̀rọ̀mọ̀rì olè díẹ̀ ìjọba ọ̀rọ̀ ànábì Nuhan alayhi salam. tòní rabbi la tadhar ala al-ardi min al-kafirina dayyara. innaka in tadharhum yudillu ibadak wa la yalidu illa fajiran kaffara. ìwọ lọ ẹni tí máa dù dúkùú nínú àwọn kèfèrí wọ̀nyí. mọ́sẹ̀kù gbogbo wọn ni kò pa á àtẹ̀ntì ń gbélé àtẹ̀ntì èjáde àtẹ̀ntì máa jáde gbogbo wọn ni kò pa á àárẹ̀ lọ́dà dògúnlẹ̀ tí èdè ọ̀jáde ni olóòtú ẹ̀mọ̀ tí èjáde ni gbogbo wọn ni kò pa á kí ló dé níwọ̀n náà ní tún sàlàyé fúnra rẹ̀ pé a kì í ṣe é máa abá ń sókè lórí tí mo fi ní kú ọlọ́run pa gbogbo wọn ró onígbogbo ọba tẹnìkan lẹnu wa gbogbo àwọn ẹrú rẹ tó bá ṣẹ́kù ni wọ́n bá ti wọn jẹ́ o ó sì wọn lọ́nà o wọn ò sì lè bí máa rẹ ọmọ abú náà lẹ́yìn òbóbi ẹ̀rẹ́gbẹ́ nuha ọyọ ọyọ gbogbo àwọn tètè yóò bí wọn tẹgbòtẹgbò ìsà tọ́lẹ̀ ṣàkẹ́sẹ̀ hù ọyọ wọn tẹgbòtẹgbò. àmọ́ wọ Abubakar ah! ọ̀rọ̀ rẹ̀ fẹ́ jọ anabi Ibrahim aleyhi sẹ́lẹ̀ nígbà tí wọ́n mọ̀ pé bàbá òun kẹ̀kẹ́ nù ọ̀daràn ní ọ̀sẹ̀ bọ́ ni onílà ẹ̀sán òfìrán nàlẹ̀ mo fi ọlọ́run bá búra pé màá tọrọ àforíjì fún ẹ̀ ó tẹ̀ bọ̀ yẹn ti àánú wà fún Abubakar náà anabi bá gba ọ̀rọ̀ Abubakar wọlé anabi bí ní kíkálukọ́ máa rárá rẹ̀ padà kíkọ́ máa rárá rẹ̀ padà wọ́n rárá padà láyà bá sọ̀kalẹ̀ ìkọ̀tọ́ sànàbí kọ́ máa gbowó rà padà lọ́dọ̀ àwọn ẹrúkùn tó bá mú ó tí ì lágbára ẹsẹ̀ rí ó tí ì rànlẹ̀ pípa lọ́yẹ̀ fẹ́ pa wọn. Umar wa dé ọba tí anabi torí kọ́ àtúnwò àtàbúbọ̀kà káàdé nǹkan ọ̀rọ̀ náà ń sọ náà ẹ̀ka náà nì ìmọ̀ràn tí ẹ tó mú wa náà làlùkùránì mú wa àti ti ń gbowó ah, Umar ní bí mo ti ẹ̀mí dámọ̀ràn ẹ̀ gbá wọlé àwọn nǹkan báwọn báwọn báwọn عمر رضي الله عنه. eléyìí أما Umar yẹn ولي lirrahman nínú àwọn awliya ar-rahman ó ti ga ní wìláyà gbogbo muhadadun tó bá wà nínú ìjọ yìí àwọn ẹni tá à ń bá sọ̀rọ̀ lórí ọkàn tiwọn náà tí wọ́n máa dánìkan má wọ́n máa dánìkan gbọ́ nínú ìjọ anabi muhammed sallallahu alayhi wa sallam tọ́yàtọ̀ sí umar kí láàmú pè wọ́n náà rí ẹ̀yin ta ni wọ́n tọ̀ ẹ̀yin umar radiyallahu anhu ọjà wa lẹnu fẹ́yìn ń tọ̀rí kọ́ ọ sẹ́yìn máa ń dapọ̀ àwòlìyá o ẹ̀ dapọ̀ sàábì o abẹ́gbọ́rí ẹ̀ dapọ̀ sàábì nù àwòlìyá o. ok nínú wìláyà tí umar bá jẹ́ muhaddad ẹni tá à ń bá sọ̀rọ̀ lórí ọ̀kan tọ́wọ́ ga nínú wìláyà tó Abubakar kò tún ga nínú wìláyà tó Abubakar kò ga nínú jíjẹ́ wọlé tó Abubakar torí awọn awwalu hadhihi al-ummah ba'da nabiyyiha sallallahu àríwá ni sallam Abubakar àkọ́kọ́ ọjọ́ yìí lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ní tani Abubakar tọ́bi yẹn radiyallahu anhu. Ibn Umar ọmọ ọmọ Umar yìí. oni ma kana Umar yaqulu fi shay inni la arahu kada illa kana mimma yaqul oni Umar kì í sọ nípa nǹkankan tó mo lè dé báyìí báyìí àfi kí nǹkan yẹn kí nǹkan kan ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí. ètò pé nǹkan báyìí bí mo ṣe rí bí mo ṣe rí ni àfi kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ló ń sọ báyìí Umar náà ti máa sọ pé iqtaribu min afwahil muti'in ẹsùn mẹ́nu àwọn ẹni tó ń tẹ̀lé sọlọ́hún yẹn pé ẹ má jìnnà sí wọn wasma'u minhum ẹ máa gbọ́ tí wọ́n bá ń wí o wasma'u minhum ma yaqulun ẹ máa tẹ́tí gbọ́ tí wọ́n bá ń wí o fa innahu tatajalla lahum umurun sadiqah torí àwọn tọ́tọ́ tó dòdò ọlọ́run máa fi hàn wọ́n ẹ máa súnmọ́ àwọn ẹni tó bá ń tẹ̀lé sọlọ́hún èyí táwọn ti ń takò tọ́lọ̀ ẹ sì máa gbọ́rọ̀ wọn torí pé Ọlọ́run bá máa ń fi tọ́jú òdodo kó máa dín hàn. tọ́ dájúdájú ó ti hàn sí wa dájú Ibn Taymiyyah ni ó ti hàn sí wa dájú páwọn wọlé yìí ọlọ́ kó tó dájú ni pé Ọlọ́run á máa bá wọn sọ̀rọ̀ lórí ọkàn wọn wọ́n gbọ́ lọ́kàn wọn wọ́n sọ jáde ó dájú páwọn tó wọlé yìí ọlọ́run ọlọ́run ọba a máa fi nǹkan tí àwọn èèyàn mi ò rí ó máa fi hàn wọ́n gbà mí. ṣùgbọ́n ní tọ́lọ́ ládùn ní wọn níta ni Abubakar radiyallahu anhu lẹ́yìn rẹ̀ lọ́kàn Umar radiyallahu anhu àwọn méjèèjì lọ́lọ́ ládùn nínú àwọn olùyà àwùlíyà tó wà nínú Islam àwọn méjèèjì lọ́lọ́ ládùn. tọ́ bí Umar ṣe wá jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam ti jẹ́rìí àá ah, ọ̀nbẹ nínú àwọn èèyàn tó ti síwájú àwọn ẹni tó lọ́wọ́ bá máa bá sọ̀rọ̀ lórí ọkàn wọn tí irú wọn bá bẹ nínú ìjọ mi àjẹpẹ Umar nínú wọn bá nàbí sọ báyìí ọmọ ìdájú pé bó ti ó máa ń ṣàṣìṣe ó sì máa ń ṣe déédéé àwọn adédè tó ti bó ti ṣe jẹ́ muhaddad ẹni tá à ń bá sọ̀rọ̀ lórí ọkàn ní jẹ́tà nàbí sallallahu alaihi wasallam tó ń ṣe Sulhul Hudaybiyah táwọn kèfèrí òsì ọwọ́ Mẹ́kà wọ́n kọ̀wé àfẹ́yẹ́pọ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn kèfèrí nínú tó wá nínú ìwé yẹn oní ẹnì ọ̀padà ojú ó tẹ̀ mí kótó wá sí umrah báyìí báyìí báyìí báyìí ni múra rẹ̀ sì gbọ́dọ̀ sí àtàwọn tó bá kú lẹ́yìn. yàtọ̀ sẹ́lẹ̀yìn àwọn ń fẹ́ káwọn ogun káwọn wọ awọ rẹ̀ bọ́lẹ̀ fún ọdún mẹ́wàá kíjọ ọmọ tẹ̀lẹ̀ láàrin o gbogbo ẹni tó bá wá bá Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn kèfèrí gbóhùn fẹ́ darapọ̀ mọ́ fẹ́ di mùsùlùmí fẹ́ lè padà sí wa. ẹni tó bá wá bá wa àwọn nínú ẹ̀yin mùsùlùmí gbóhùn justice fẹ́ wà ńbẹ̀ o anabi sì ni wọ́n kọ́ Umar inú wa di inú rún ó ní ìwà anabi sallallahu alaihi wasallam àwa kọ́ la wà lórí òdodo ni táwọn ọ̀tá wa kìí ṣe kórìí ìbàjẹ́ wọn wà anabi ní bẹ́ẹ̀ kí wọ́n á lóde tá a máa gba ìwọ̀tí nínú ẹ̀sìn wa pé èèyàn fẹ́ di mùsùlùmí kálí mùsùlùmí fẹ́ di káfíìn fún ọgbà <laughs> anabi sọ̀rọ̀ wá àìsàn náà tó gbà kó ti sọ ọlọ́run ọba nínú a ó mà ní mo gbà ó pitara Umar ti rọ mi ṣébi tí Umar àtàwọn míì ń wò pé àṣìṣe ni ṣébù ní wàá ṣe sábàbí tànàbí tí wàá tètè gbà mọ́ta ṣébù ló ṣe sábàbí táwọn kèfèrí táwọn gan fi ń kábàámọ̀ fáwọn kọ ìwé àsọyépọ̀ tànàbí ọba gba májẹ̀mú wọlé tóníláàlá gbọ́ngẹ́dẹ́ ẹni tó bá wà báwa náà wà náà gbá ni sẹ́mọ̀ pé nítorí padà wá ṣẹlẹ̀ rọrùn ọba ti ṣẹlẹ̀ rọrùn tó eléyìí. bẹ́ẹ̀ náà ni ìmọ̀ àti ọmọ tòbí yẹ lọ́wọ́ àyìn lọ́dà yìí gẹ́gẹ́ bí ẹ̀ka kan omi kan nínú òkun lẹ́gbẹ̀ẹ́ dáadáa rẹ̀ òun náà ní pé sànàbí sallallahu alaihi wasallam ńkú táwọn èèyàn sọ pé ànàbí kò tí ọmọ àdúgbò gbẹdọ ní ẹni tó ń bá gbígbé àkótó sọ pé ànàbí yóò rí kó ń lòun ó kú báyìí kálukú yà rọra dákẹ́ títí tí Abubakar radiyallahu anhu tó fi wá kàn fún pànàbí ìgbà náà lára Umar radiyallahu anhu ló dúró. nínú àwọn àṣìṣe tó Umar tó ṣe tó ń ti pé ẹni tá à ń bá sọ̀rọ̀ lórí ọkàn yìí òun náà nígbà tí àwọn kan láwọn ò ní yọ nígbà tá fi Abubakar tó múra ogun òun dojú umar ṣe sọ fún abubakar pé bọ́ọ̀lù ó ti pa àwọn èèyàn kan tó yẹ pé yashhaduna an la ilaha illallah wa anna muhammadar rasulullah wa yuqimuna as-salah wọ́n gbọ́ lọ́ngbọ́ wọ́n gbà nàbì sallallahu alaihi wasallam wọ́n gbà fọ́lọ́ ọba nìkan la gbọ́dọ̀ sí lódodo wọ́n sì ṣe tọ́lá kí lọ́wọ́ gbókùn tí wọ́n sí ó à ó ní sẹ́bí àdéhùn yẹn náà sànàbì sallallahu alaihi wasallam sọ pé illa bi haqqiha wa zakatu min haqqiha àyàfi tí wọ́n bá tẹ̀ sí ọ̀kan nínú wọ̀ ìsìlámù yíyọ zàgá nínú wẹ̀sì islam So báyìí abubakar umar ó nígbà tó ń rí i pé abubakar kò yẹ kó gbó lórí tọ́wà umar pé òdodo ni lòun náà ti sọpọ́tì rẹ̀ eléyìí fi hàn pé ìgbà tí umar ti aṣíwájú fún àwọn awliya lẹ́yìn abubakar radiyallahu anhu ó ń sàṣìṣe bí àwọn tọ́wájú ọmọ lẹ́yìn rẹ̀ ni ò ní sàṣìṣe ibi tá à ń lọ nìyẹn. lọ́wọ́ níjọ́ bá ti jẹ́ wọlé tètè sàtìsè mà tètè sàtìsè kí ló fẹ́ jẹ́ o ṣé màlẹ́kà ni àbánàbí lè jẹba torí ẹ ẹnìkan fún ọgbọdọ sọ ike gbogbo tí ba bá ń ṣe ó ń bùkátà láti máa ṣe déédéé pẹ̀lú alukur'an àti sunna ẹnìkan ọgbọdọ sọ ike kò bùkátà rẹ ọ̀ràn àyàn ní tó ná bùkátà láti ṣe gbogbo tí wàá ṣe ọgbọdọ àti sunna anabi muhammed sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ ọ̀rọ̀ tá a rí gbà wá látọ̀dọ̀ àwọn ẹni tó jẹ́ ike wọ́n nímà nípa tó jẹ má ọ̀rọ̀ nípa wìláyà wọ́n sì jẹ́ olùmọ̀ nímà àwọn ẹni tó jẹ́ wọ́n pè wọ́n dá awliya Allah gẹ́gẹ́ bí abu suleiman ad-darani bákan náà abul qasim al-junayd gbogbo àwọn eléyìí ọ̀kọ̀ọ̀kan nínú wọn iná ni wọ́n ti àfihàn ike gbogbo ntí ẹni tó bá jẹ́ wọlé ìbá sọ ọgbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú alukur'an àti sunna kátó kà fún tó bá takò alukur'an àti sunna kò sí dáàbò kò sí dáàbò àti ti mà bí abubakar àti shafi'i àbí abu hanifa àti imaamu shafi'i àwọn méjèèjì rahimahumullah wọn ti sọ ike táwọn olùmọ̀ tí wọn wá sí mà wọn sí wà táwọn ọba ti jẹ awolíyá ọwọ àjẹpọlọ ọba ńkọ kò ní awolíyá àti ti rí nínú awolíyá ọrọ rahman alimami malik إمام دار الهجرة أتت معك كل يؤخذ من قوله ويرد إلا صاحب هذا الخبر والثاني كان إمامي àfikọ́ jẹ́ pé nta lè gbà wọlé ọ̀nbẹ nọ̀rọ̀ rẹ̀ nta lè dànù ọ̀nbẹ nọ̀rọ̀ rẹ̀ àyàfà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam ti ń bẹ nínú sàárè yìí. wáyé o kí ló dé sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n fi máa ka àwọn míì kún wọlé. wọ́n máa kọ àwọn èèyàn míì fún wọn ni nítorí pé báyọ̀ sọ nǹkan kan fún wọn nínú nǹkan táwọn ò rí ìgbà táwọn náà padà rí padà hàn sí wọn pé bẹ́ẹ̀ ni torí rẹ̀ wọ́n ní wà lẹ́yìn àti pé jẹ́ pé ó hùwà kan ó ṣe ìṣesí kan eléyìí tó ju agbára ń téèyàn lè ṣe lọ gẹ́gẹ́ bí kọjá pé ẹnìkan bá ṣubú lọ́ba kú ìnílé yẹn bá ọkàn fi atẹ́kùn sí ara bàálù ni lókè bàálù bá ti jábọ́ àbí kó lóṣù ẹgbẹ́ra pa ó fò lójú sẹ́mà bóun lọ sí Mẹ́kà àbóun fẹ́ Madina àbóun tẹ̀ fẹ́ dé Al-Qahira àbóun tẹ̀ London àbóun fẹ́ New York àbóun fẹ́ lọ síbi kan yọ sáfò lójú sẹ́mà gbogbo eléyìí táwọn yẹn bá rí wọn ni kò lè ṣe bẹ́ẹ̀ àbíkọ́ jẹ́ bẹ́ẹ̀ náà nígbà mi ní táwọn èèyàn rí onígbọ́n arígbẹ́ nke rìn lórí omi lórí omi omi ò sì mú bàtà rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọ̀já sínú omi àbí kó tiẹ̀ mú àgé kó gbàgé kalẹ̀ kó rọ gáàsì sínú ẹ̀ bẹ́ẹ̀ mo kótó síbi tẹ́tí fẹ́ di ẹnu gáàsì tẹ́tí fẹ́ di ẹnu àgé kí gáàsì ọmọ jáde ó sì rọ gáàsì sínú àgé gáàsì jáde kúrò nínú àgé ó ní ó wà ní ilẹ̀ báyìí àbí kó dáná kalẹ̀ nínú stóòfù nígbà tó dáná kalẹ̀ kan ó gbé lórí ó gbé lórí pípa yẹn iná ń jó kòkò kòkó sì ṣe tún jiná àmọ́ kíkà tó ń bẹ láàrin tóògùn àti kòkò iná òjò wọn ni wàlí ìlẹ́lẹ́ yìí bákan náà a rí ìgbà míì ó ti ṣe kó náà àwọn èèyàn kan wọ́n ń pè gbàdáre lọ́sọ́dọ̀ ẹ̀ séwù kan wọ́n ń pè lásìkò pọ́njú nígbà tí séwù yẹn ò sí níwájú wọn wọ́n kàn rí tí séwù yọ sáwọn bí kéèyàn kó sínú wàhálà kan ní Brazil ó sì ń pe ṣéwù rẹ̀ kan tó wà Morocco ṣéwù tó wà Morocco kan yọ sí Brazil pé kò lè jẹ́ bẹ́ẹ̀ àfikọ́ jẹ́ wẹ̀lì tí ò ní máa pé ṣe tọ́ àní lọ́wọ́ àbá. bákan náà ìgbà míì ó lè jẹ́ kó ti kú ó ní à ah, bàbá gbà mí ṣéwù gbà mí báàsì máa sọ lójú ayé rẹ̀ tó máa dáhùn gbà mí ṣéwù kan ti yọ sí mi lẹ́yìn ikú rẹ̀ wọ́n ní kò parí ẹni kò sí àkúdà àyà ṣéwù ló o kò sí ṣéwù yín àkúdà àyà wà lò ṣètọ́nì lọ́wọ́ à kìí ṣe ṣe òun tó rẹ́ tó tukutuku ṣe bẹ́ẹ̀ gbádùn ti kàtà kàṣáájú anabi sallallahu alaihi wasallam àtúkùn làkúkọ ẹni tí lọ kọkọ lanu fún jọgbìn dàlùkìyà ṣáájú jọgbìn dàlùkìyà mọ kò sí ń tọjọ bẹ́ẹ̀. torí ẹ bákan náà wọn sọ pé nígbà tí kéwù wa lẹ́yìn táwọn pè ó gbọ́ bùkátà àwọn fáwọn torí rẹ eléyìí o kò lè jẹ nǹkan kan àyàfi wọn ni wàlíì bàbá kódà kò wo nǹkan kan kò wà tẹ́lẹ̀ wọ́n kò wojú sámà kò wo mi ọkàn sọ pé bíbá lọ́wọ́ wàlíì nìyẹn kàràmà so ṣètò ànìkan ti ṣíṣe so wọ́n wá torí rẹ̀ wọ́n pè ń wàlíì bákan náà nígbà míì ó lè máa sọ fún yín nípa ọmọ yín tó sí ń lé ọmọ yín tó ti lọ ọ̀nà rí látọ̀tún pípẹ́ tẹ́ẹ̀rì ó lè sọ pé bíbá lọ́wọ́ àyè iṣẹ́ báyìí ní í ṣe kọ́dà gan-an ó lè dé láìpẹ́ yìí tó yóò sì dé láìpẹ́ yìí wọ́n bá ní kíni wọlé ni. bákan náà èèyàn lè máa sáré ọmọ aṣọ fúnfún ah, ya ní ti ń sọ yìí ibi báyìí lọ́wọ́ nínú àgọ́ ara rẹ o ẹn ah, kíní kan wọ́n sì fún ọ jẹ́ o kíní kan náà lọ jẹ́ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n á máa sáré lé ìfọ́n máa pè yàn wọlé gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nǹkan kan nínú rẹ̀ tí ń tọ́ka sí pẹ́ni tí ọlọ́wọ́n bá ní kíló rẹ̀ ọ̀sẹ̀ lẹ̀ gbọ́wọ́ rẹ̀ ọjọ́ wọlé. nítorí pé àwọn olùmọ̀ wọ́n ti sọ pé tàbá rẹ̀ nìkan ti ń fò lójú sánmà àbáyá rẹ̀ nìkan ti ń rìn lórí omi a gbọ́dọ̀ jẹ́ kí n ti ń sèyàn kọ́tàn wá jẹ́ o kò gbọ́dọ̀ kó ẹ̀tàn bá wa síwájú ká tó wo báwo ló ṣe ń tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa sallam àti báwo ló ti ṣe ń takò ẹni tó bá ń tẹ̀lé tànàbí sallallahu alayhi wa sallam tó ti jẹ́ pé irú àwọn nǹkan wọ̀nyí ọ̀tẹ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ àbí ọ̀tẹ̀lẹ̀ gbọ́wọ́ rẹ̀ tó bá ń tẹ̀lé tọ́lọ́ tó ń tẹ̀lé tànàbí sallallahu alayhi wa sallam tọ́gbọ́n lọ́wọ́ tó ń payọ́ lọ wọ́wọ́ wọlé yẹn lè torí ẹ àwọn nǹkan wọ̀nyí wọ́n lè máa fi túmọ̀ pé èèyàn jẹ́ wàlí ṣùgbọ́n àwọn ọ̀tọ̀ náà náà irú rẹ̀ máa ṣẹlẹ̀ gbọ́wọ́ wọn náà àwọn kèfèrí àwọn ọ̀sẹ́bọ àwọn alòsùkà àwọn mùnáfìkì àwọn oníbíbíà àwọn tó ń tẹ̀lé àti ṣe pọ́n gbogbo nǹkan yìí náà gbọ́wọ́ wọn kò ní sọ torí ẹ̀ kìí ṣe báwo ló rí kìí ṣe báwo ni tó ṣe rí ni láti pèèyàn ní wàlí o àwò báwo ni tí ọwọ́ rẹ̀ báwo ni ìmánì rẹ̀ báwo ni títẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa sallam báwo ni títẹ̀lé ta alukur'an àti sunna lọ́dọ̀ rẹ̀ tàbárí bẹ́ẹ̀ àjẹ́ ìpè á máa wàlí pẹ̀lú ìmọ̀lẹ̀ ìmánì tí ń bẹ pẹ̀lú ẹ̀ àti títẹ̀lé ti alukur'an àti títẹ̀lé ti sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba. bẹ́ẹ̀ bó ti jẹ́ pé gbogbo nǹkan tẹ́ rí yẹn tẹ́ǹtì torí rẹ pẹ́ nìkan ní wàlẹ́ ẹ̀ mà pẹ́lú rẹ lè ṣẹlẹ̀ gbọ́wọ́ ẹni tí máa ṣe sọ láti láì ṣàlùwàlá ni. tọ́ba wa ṣẹlẹ̀ ipa ẹni tí máa ṣe sọ láti láì ṣàlùwàlá ló fò ó fò kúrò láàrin ó ló lọ ṣe sọ láti ní káàbà láì ṣàlùwàlá sẹ́yìn náà ti mọ̀ pé ṣètọ́ àlìjánu ló ń gbé e lọ sí maka gbaná atẹ́gùn yẹn bákan náà ó ṣe é ṣe kíru gbogbo àwọn nǹkan ìyàlẹ́nu yẹn ká máa rìn lórí omi kẹsì ọmọ wọnú omi kó ṣẹlẹ̀ gbọ́wọ́ ẹni tí èsì ọ̀sẹ̀ sọ láti rárárárá kò sí nǹkan ìyàlẹ́nu bẹ́ẹ̀ bákan náà ó ṣe é ṣe ó jẹ́ pẹ́ni tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ inú ẹ̀gbin lọ́wọ́ àwọn gbogbo gbà ẹ̀gbin ń di rẹ̀ ó tún fẹ̀ gbin para sọ torí conditions wọn jọ sáyẹn pẹ̀lú àlìjánu nìyẹn pẹ́ẹ́ máa gbígbẹ́ ká ni o ìgbẹ́ gbọ́dọ̀ wà á di yín gbogbo gbà wọn ìgbẹ́ gbọ́dọ̀ wà lára aṣọ yín gbogbo gbà ọ́ bẹ́ẹ̀ ó sì ń bẹ nínú wọn ẹni tó ṣe pé ohun àtajà ni wọ́n jọ máa ṣe irú àwọn nǹkan wọ̀nyẹn lè ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ àmọ́ kọ̀ǹdíṣẹ̀ sí àlùdánù fóun ni pé ìwà àtajà lẹ́jọ́ máa ṣe yóò máa bá já lò gẹ́gẹ́ bí ẹni tí wọ́n gbé fọ́tò rẹ̀ ká láìpẹ́ nínú àwọn ṣíà akhzahumullah tọ́wọ́ ẹ̀wù ṣíà àwọn tí wọ́n máa ń bàjá فما له من مكرم gbogbo ẹni tọ́lọ́ wọn bá bá kàn lábùkù kò lè rẹ́ni panlé torí ẹ bákan náà wọn bẹ nínú wọn àwọn ẹni tó ṣe pé nínú àwọn ẹni tí irú nǹkan lè ṣẹlẹ̀ gbọ́ wọn tó ṣe pé lè gbẹ ló máa ń sùn ilé ìgbẹ́ tánàbí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́nà tó sọ pé tẹ bá fẹ́ wọ bẹ̀ẹ́ máa sáàdì ọlọ́run torí pé àwọn ṣètọ́ni máa bẹ̀ bẹ́ẹ̀ wò ó lè jẹ́ pé ilé ìgbẹ́ ló ń sùn kọ́ńtíráàkì kan jọ sáìnì omi lè jẹ́ pé orí àkìtàn ńlò ń sùn kọ́ńtrákì kan jọ sáìnì ọ̀nbẹ nínú ẹni tí ó máa fi búrẹ́dì tí ó máa fi ṣèkejì ìgbẹ́ nítorí pé ìgbẹ́ wọn ni kò máa fi ṣe bọ́tà fún búrẹ́dì kọ́ńtrákì kan jọ sáìnì pẹ̀lú àlùjẹ̀nu ọ̀nbẹ nínú wọn àwọn ẹni tó jẹ́ ike ibi tí wọ́n ń dàgbò sí tí wọ́n dalẹ̀ sí tí òun wọn máa wá rú ráì ibẹ̀ làwọn máa jókòó tó náà ti yọ orúkọ dé òrùn nígbà tí anabi sallallahu alaihi wasallam ń sọ fún wa pé la tadkhulul malaikatu baytan fihi kalb màláìka kì í wọlé kàtàjà bá wà òun ó sì máa bá já kù yóò máa bá já sí gbọ́dọ̀ tó láti wọlé. bákan anabi sallallahu alaihi wasallam ó ní inna hadhihi al-hushushu muhtadara gbogbo àwọn àyè ìgbọ̀nsẹ̀ yìí báyìí àwọn àlìjánu máa wá bẹ̀ gbogbo àwọn àyè ìgbọ̀nsẹ̀ àlìjánu máa wá bẹ̀ nítorí ìdílé ìjẹba wọbẹ máa sáà di Ọlọ́run síbẹ̀ lọ́wọ́ àyè kí wọ́n lọ fi ìbùsùn rẹ sí àwa ń sùn léègbé onímìlẹ̀dá olóòmù nígbà tó ń pè mọ́ ń sùn lọ́ọ̀nì ó ń sùn báwo bóòlù tó wá mọ̀ pé mo pè ọ́n gbà yẹn mo rí fóònù mọ́ pa ni ṣùgbọ́n torí pé léègbé mò ń sùn ilé ìgbé báwo sọ́wọ́ fọ́lẹ̀ rẹ̀ tó bákan náà ẹ̀rí pé gbogbo orin burúkú islam ọ̀fẹ́ bẹ́ẹ̀ni gbọ́dọ̀ bí sallallahu alaihi wasallam ni man akala hatayni shajaratayn alkhabithatayn fala yaqrubanna masjidana ẹnikẹ́ni tó bá jẹ nínú àwọn igi méjì yìí àwọn igi olóòórùn méjì yìí báyìí ọgbọ́dọ̀ dé mẹsàlásì wa àlùbọ́sà àti àlùbọ́sà ayò ọgbọ́dọ̀ wọn ní mẹsàlásì wa ṣé náà ní islam wọn àgbà fọmọ ẹ̀jẹ̀ gbẹ àlùbọ́sà sí èsè wọ àlùbọ́sà ayò sí èsè wọ àmọ́ tó bá jẹ́ ńtútù sẹ́nu rẹ̀ ọmọ àwọn má wọ mẹsàlásì gbà ní ṣé ní islam wọn àgbà fọmọ ẹ̀jẹ̀ gbẹ ní islam wọn àgbà fọmọ mu ọba ní ìrọ̀lẹ́ ìṣe mu wọ́n fi ṣe fáàrí mi tọ́ lẹ́yìn ìjọba àwọn. فإن الملائكة تتأذى مما يتأذى منه بنو آدم ربما كنت تكون ربايا أما كوني ربايا ملائكة أنا بكنا النبي صلى الله عليه وسلم قل إن الله تعالى طيب لا يقبل إلا طيبا ọba mímọ́ lọ́lọ́run kìí gbà kankan àfin tó bá mọ̀ torí ẹ̀ gbogbo àwọn kẹta wí àmì pé wọlé ìṣẹ̀tọ́ọ̀nù lólu ààrẹ o wọlé ìṣẹ̀tọ́ọ̀nù lólu ààrẹ o nítorí pé gbogbo èèyàn ní máa jẹ̀gbin èèyàn ní máa ṣẹ̀gbin èèyàn ní máa jókòó láyé ẹ̀gbin kọ́ wa sọ pé ǹjẹ́ wẹ̀lí yọ ọlọ́ọ̀ wẹ̀lí yọ ọlọ́ọ̀ kọ̀. torí ẹbí ló mọ̀ sọ́wọ́ rọ́bì ọgbà wá ní ó ní amáfi ẹnìkan léèrè nípa ara rẹ o ṣùgbọ́n ẹbí léèrè nípa alukur'an pé nǹkan ni ìṣègùn alukur'an fọwọ́ ìṣègùn wà tó bá nífẹ̀ẹ́ alukur'an àti kó nífẹ̀ẹ́ ọlọ́ọ̀ wẹ̀ nǹkan ni yóò tó bá yẹ kó ń kórira alukur'an á jẹ́ kó ń kórira ọlọ́run tó ń kórira anabi muhammed sallallahu alayhi wa sallam usman ibn affan radiyallahu anhum an oni law tahurat qulubuna lama shabi'at min kalam allah azza wa jalla tó bá yẹ kó ọkàn wa bá mọ́ ni kò bá ti yó nípa kíkẹ́ alukur'an ọkàn wa ọ̀ ìdí nu táwọn fi pé tí mo ti ké tó tọkàn wa bá mọ́ àní yó fún kíkẹ́ alukur'an mo rò pé à ń fura báyìí nìyí ẹ dákun sẹ́yìn náà fẹ́ràn alukur'an sẹ́yìn náà fẹ́ràn alukur'an sẹ́yìn ké láti rọmọdán di sin sẹ́yìn tó ń ké ní rọmọdán gan sẹ́yìn ké tó ọlọ́run rí kálukú bákan náà tó bá jẹ́ pọ́kàn wa bá mọ́ni àní yó níbi kíkẹ́ alukur'an àní níbi kíkẹ́ alukur'an Ibn Mas'ud lọ́kùnrin ọlọ́wọ́ àná ó ní ẹ̀rí ìrántí ọlọ́run kama sí alukur'an kama wá àwọn gbólóhùn ìrántí ọlọ́run yombitul imaana fil qalbi ó lè jẹ́ kí imaani kò wù nínú ọkàn yẹn kama yombitul náà olùbákọ́lá gẹ́gẹ́ bí omi ti ṣe máa mú àwọn elégédé jáde nínú ilẹ̀ ó ní wàlúùnáwù ẹ̀rọ orin gbígbọ́ orin kíkọ ẹ̀yin olórí fẹ́ǹtara yín jẹ ìmìnira sọ̀rọ̀ ònìyẹn ń bẹ́tọ̀ nífọ̀ọ́ fẹlkọl kẹmà yẹmùtẹlẹ máa ń bọkọl ó máa ń mú kí ìjẹmù náà ti fi owó nínú ọkàn yẹn gẹ́gẹ́ bó mi ṣe máa mú kélégédé owó torí ẹ òní máa kọrin òní máa gbóni àfi kí ìwà múnádìkì ọwà pẹ̀lú rẹ lọ ń gbọ́ yẹn o tọ eléyìí fi hàn pé ẹni tó jẹ wàlíyìí lọ ọwọ́ rẹ̀ jẹ́ni tó nímọ̀ nípa ìmánì tó sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba ó ti dẹni tí wọ́n máa pààyàn ọlọ́wọ́n bá ní kókó àti ní gbangba yóò máa ṣe tó lọ́wọ́ bá fẹ́ yóò máa jìnà sí tó lọ́wọ́ bá ọ̀fẹ́ yóò máa gbìyànjú láti ṣe tó mu súnmọ́ lọ́n yóò sì máa jìnà sí tó mu jìnà sọ́lọ́n ẹni tó bá ń ṣẹlẹ̀ yìí ni wọ́n pè ní waliyullah yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé gbogbo tó takùtà lọ́n gbogbo tó takùtà nabi Muhammad sallallahu alayhi ìràrá sọ pé àwọn wàlíì inú ràrà wọn wà kò sí òdodo ń bẹ. òun náà ní tó wá nínú tírà àwọn rìfàáyà rìfàáyà sọ̀rọ̀ ìkọ̀kanu nínú turuku sofiya ṣéwù tí wọ́n ní ká ní ahmadu rìfàáyì ahmadu rìfàáyì oníṣéwù tí wọ́n. wọ́n ní wọ́n sọ nípa ṣéwù wọn ahmadu rìfàáyì wọ́n ní mẹ́tẹ́bí yẹ́dẹ́gbẹ́ sámákẹ́tẹ́ni. pé àwọn Ahmadu Rifai ọkọ̀ wọn kàn jà kánjọ kan ẹ máa gbọ́rú àwọn ọ̀rọ̀ tí wọ́n máa pàǹpà àwọn wẹ̀lí ìrọ̀ ọ̀hún ọkọ̀ wọn kàn jà kan fọ ọ̀rọ̀ ọdún ṣẹyẹhẹ́bí nọ́ọ̀rù wọ́n fẹ́ yẹn ẹja yẹn pẹ̀lú náà ṣéwù sì ti fọwọ́ kàn tọ́lẹ̀ tó ẹsẹ̀rẹ̀ fi hàn nọ́ọ̀rù iná ọ̀ma jó ẹja o àríire tọ́lẹ̀ tẹ́rù lẹ́hùn rẹ́lẹ̀. wọ́n bá gbé lọ bá bàbá àwọn òkúrọ́ gbé lọ bókúrọ́ fọkàn ahmadu rifai ọwọ́ àtọ oníwà ẹdẹnilá aziz oní ọlọ́run Allah ọba alágbára ó ti sàdéhùn fún mi ẹ tó ti ń tí wọ́n pè ra ọ. أن كلما لمسته هذا اللعب إن قلت يوي باتلك حميد ó di nǹkan ńlá ó di nǹkan ẹ̀yìn ní gbogbo ntí láàṣù òyìn ọwọ́ òyìn tó bá ti lè kà nǹkan ti di nǹkan ẹ̀yìn. tọ́ lẹ́ẹ̀tọ́ ìrìkò náà inú ò ní jó inú ò ní jó fi dúnìá wọlé àti àkìrà láyé àbílọ́rù. mo rò pé yẹ ilé tó gbàdá ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ sí Islam jẹ́ ni kí ló kù nítorí kù ní kálukọ́ ọmọ ọlọ́kọ́ ọmọ bọ́kàlá ọmọ fọkàn lára torí pé iná ọmọ ju ọláyé lọ́rùn iná ọmọ ju ọláyé lọ́rùn kọ́ wá sanwó tó bá fọkàn ọ̀la kọ́kọ́ ọbọ̀ náà wò. orin tó máa ṣẹlẹ̀ látàyè mi irọ́ lásán àlọ́ àlọ́ tó ń pa fúnra wọn sọ̀rọ̀ pé lè yẹn polówó ọjà náà ni wípé mọ̀sẹ̀ tọ̀ríkọ̀ tìjàníyà o mọ̀sẹ̀ kàdìríyà o mọ̀sẹ̀ ṣàdìlíyà o rìfàáyà ni o ṣe torí pé o rìfàáyì tọ́ba ti fọwọ́ kẹ́yà ń kọ́ iná ò lè jó. ẹ tí wọ́n gbọ́rọ̀ bu ìfọlọ́ lọ sí adé بأي كتاب أم بأي سنة القرآن ولا الله سقال به سنة ولا تتوبه بكنا أتوا nínú tó ra yìí kana ipe sẹ́yìdù àwọn ahmadu rizai sẹ́yìn kọ́ àwọn sọ sẹ́yìdì àwọn sọ pé sẹ́yìdù wọn sẹ́yìdù wọn ahmadu rizai gánà yomi ìtura ìhì wọn ló ní agbára tó pààyàn ó sì máa ń jiyàn. ọlọ́ni kú yóò sì kú dídé yóò sì dìde àà ọlọ́run wa ń kọ́ gbogbo karatarẹ́tìkì ọlọ́run náà lè jí kó yìí ó lè. bákan náà ẹ máa gbọ́ wọ́n sẹ́yìn a máa mú ni sórí rẹ a máa mú ni sórí ibú pẹ̀lúkọ́ ẹ̀ ń fura ìdí tó jẹ́ pé sọ̀rí kọ́ ọmọ abọ́fẹ́ sórí ibú ni ẹ̀yìn kóró pé yé wa torí pé ara ara àwọn àsọkùsọ tán máa kànú àwọn òkú àwọn máa gbéra sípò àwọn òkúrò àgbà wọn wípé ṣé wo a máa mú ni sórí rí a máa mú ni sórí bú wọ̀nyí fọkírù wọ̀nyí ọ̀hún ni a máa sọ ní dolóṣì a sì máa sọ ní dọlọ́rọ̀ ẹ gbọ́rọ̀ wà á nàhó wọ́sọ̀lẹ̀ ìlànà kọ́ọ́lìn àti pé ahamadu rìfáì wọn ló sí ààyè kan náà lẹ́sìn pé tó ń sọ mọ́ ní rufai rufai abóyèyé wa torí sí mi ahmadu rufai tìjáni tìjáni torí tani ahmadu tìjáni wọn ní ahmadu rufai ó di ààyè gíga kan nínú gíga fọ́ọ̀rọ̀ ti sẹ́mi àwọn tó sẹ́mi èrè jẹlẹ̀ yìí gbogbo sọ́mọ méjèèjì ọwọ́ wà ní ẹsẹ̀ ahmadu rufai. wọn wé pọ̀ mọ́ lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí worowóró ibà máa worowóró tí àwọn obìnrin máa fi fẹsẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni gbogbo sọ́mà méjèèjì ó ah láà hawla wala quwwata ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ tó nísìnyí tí wọ́n bá gbọ́rọ̀ eléyìí pé òní ti islam lẹ̀ bí islam ó di ni ni torí pé tí gbogbo nǹkan òun ló ní kíni òun ló ní ibú olóni ká tòsí ká lówó kí ló tún kù fọlọ gbogbo ẹ ló ti dín kó ó lè. bákan náà nínú tíra kan wọn pè ní albahjatu rifa'iyya táwọn rìfáàyè yìí náà ni wọn tún kàn bẹ inna sayyidahu wọn lọ ga àwọn o ahmadu rifáàyè ọmọ rifáàyè àbí ahmadu rifáàyè bẹ́ẹ̀ abustanan fil janna li ba'din nas ọta kan báwọn kan lálùjẹ náà àlùjẹ́nà tá a ti dè wọ́n ta òkú kan fáwọn kan lálùjẹ́nà kìí ṣe pé lódò ọba bá àbí kò ròdù lálùjẹ́nà la ilaha illallah wa dhakaru lahu hududan wá dárúkọ orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ yẹn fifty by one hundred one hundred by àbí òye wa gbogbo ẹ̀ wọ́n sọ ah subhanallah wọ́n ti wá ń sọ nínú sọkúsọ wọn nípa àwọn tó ń pè wọlé òun náà ní tó wá nípa Abdulkadir Jailani tí wọ́n tún pè ní Abdulkadir Jili wọ́n sọ nípa rẹ̀ wọ́n lọ́kàn nínú mòrídìí rẹ̀ kúnjọ kan ọ̀kan nínú mòrídìí ó kú ìyẹn nípa ọ̀kan náà tó gbọ́wọ́ lọ́wọ́ ṣéwù ó kú ìyá rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní sunkún wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún tó ní ó wá bá Abdulkadir Jailani wọ́n ní báyìí ní abdulkadir Jilani wá fò sẹ́wọ̀n pé wàlí nípa àwọn wàlí níyẹ̀ lápá sá ọkàn fò ní bó ti fò ní bá ń lé mọ̀lẹ́kà kù lọ nígbà tó lé màláíkà kú débi kan tọba oníwà màláíkà kú mòrídìí mi tó ọgbà ẹ̀mí rẹ̀ mọ̀ fẹ́ kọ́ dàpọ̀dà. Fúnni rárá o, gbogbo ẹni tá a bá ti gbà á ti gbà á nù láì dá padà wọn nígbà tí Abdulkadir Zelani bá sọ lẹ́rọ̀ tí ò gbọ́ ọ wá dá sí agídí tó zambil kan bẹ lọ́wọ́ mẹlẹ́kà kú tẹ́kù bẹ ló ń pẹ́ mi sí bí Abdulkadir sẹ́ ń bá ti jàkadì lọ́ba gbà zambil ń bọ́ lẹ̀ bákan tó bọ́ lẹ̀ báyìí ẹni gbogbo ẹni tó pè mí wọn lọ́jọ́ ìbájábọ̀ gbogbo ọba jí. nítorí àlùbáríkà abdulkadir dèlà ẹgbẹ́ ọ̀sọ́kù sọ́mbẹ̀. mùrídìí náà bá dìde ẹ̀dá kùtà lẹni tó gba kìtàbù ọ̀sán náà gbọ́ tí ó gbàrú àwọn àlọ́ ńgbọ́. ẹ jẹ́ ká máa dúpẹ́ bá lórí pọ́lọ́n tó á mọ̀nà lọ sí síbi kìtàbù ọ̀sán náà irú ìsọkúsọ táwọn náà bá máa sọnù táwọn àròkọ à ń sọ̀rọ̀ sẹ́yìn ó ti sìnà tó rò kórí ọ̀nà ló wà. ẹ̀ tún kan ni. ẹnìkan ní India nínú àwọn tọ̀ríkọ̀ kàdìríyà yìí ni wọ́n bẹ̀rẹ̀ fi ní ṣe kútúbà níjọ́ jùmọ̀ òfin ṣe ń lo mímbàrí ńlòkulò wọ́n ti ṣe fáwọn èèyàn ó ní ẹyẹ àṣà kan ó di ẹran kan gbé inú ẹran tá a pa nítorí pé wọ́n fẹ́ẹ́ ṣe ayẹyẹ ọjọ́ bíi Abdulkadir Jailani wọ́n wá pẹran fún mọ́lìdín bí wọ́n ṣe máa pẹran fún ọ̀sà wọ́n pẹran fún un. àtàtẹ́bí ń pa òun bá gbé ẹran kan tẹ́gùntẹ́gùn ó gbé ẹran kan tẹ́gùntẹ́gùn ibi títí wọ́n ń gbé ẹran lọ tẹ́gùntẹ́gùn eegun tí ọwọ́ ẹran ọwọ́ fi makobaratin ọ̀dàdàbọ̀ sórí oríṣẹ́kà. فغفر الله تعالى لجميع من دفن فيها lọ́lọ́run bá forí ti gbogbo ẹni tí wọ́n sin tí sàárè ṣe fún yín jábọ́ sí èèpù ẹran tí wọ́n pa lórí pé wọ́n fẹ́ ṣe mọ́lùdí ọjọ́ bíi Abdulkadir Jelani la hawla wala quwwata illa billah ẹgbọ́rọ̀ so àwọn táwọn ń pè ń wà líìnù kí ló dé tọ́lọ̀ tí wàá forí jù wá oní karamatan li sheikh abdulkadir jailani ọlọ́run ṣe bẹ́ẹ̀ láti ṣàpọ́nlé abdulkadir ẹ dákun ẹni tó bá wá sọ pé sọkúsọ làwọn wọ̀nyí ń sọ kàtàkàtà ni wọ́n ń bá ka kótókótó ni wọ́n ń ṣe tí wọ́n jọ ra ẹgbẹ́ wọ́n á dáko ni ẹni tó máa kú pàdé ẹni tó pa ni àwọn oníṣìṣorí pẹ́ ní gbọ́ kámọ̀sọ̀ torí pé ń bẹ̀ sìn ọlọ́wọ́n bá jẹ ẹ̀ ń bẹ̀ sìn ọlọ́wọ́n bá jẹ ẹ̀sìn ọlọ́wọ́n bá ó sì kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ torí rẹ̀ bẹ́ẹ̀ sòdodo ẹ̀kú bẹ́ẹ̀ sòdodo ẹ̀kú ẹ̀ pàbàjẹ́ tì ẹ̀yin náà di mùsùlùmí tẹ̀ pàtọ́rí pọ̀ ọ̀rọ̀ tì ẹ̀ ń tẹ̀ra yín jẹ púpọ̀ gbégbé sídìí ó ń ṣe sọ̀lá ẹ̀ ń tẹ̀ra yín jẹ púpọ̀ ọ̀lọ́dúnkò sídìí sàárè ọlọ́fẹ́ di wàlí ọ̀fẹ́ wà sọ́là wọ́n sọ̀là yìí lànà àdá níbo lọ́fẹ́ wà sọ́là lọ torí di eléyìí báyìí. bákan náà nínú sọkúsọ tó máa ń sọ ó náà ní kó wọn sọ pé wàlí tọba gàdé fi tí ó gàdé ọlọ́run máa sọ wáhìí kalẹ̀ fún un. tẹ bá ti takò wọn pé náà wọn ni ah, ẹ má takò wàlí ọlọ ẹ mọ̀ kó dáhùn bá gbé wọn wọn ti gbé ní kajá gbogbo àyè ẹ̀kọ́ ni wọn ni wáhìí ń sọ oníwà yìí ń sọ̀kalẹ̀ síta ni lọ́dọ̀ wọn bó tilẹ̀ jẹ́ pé tí wọ́n sọ ń takò alukurani wọ́n sọ pé kò burú kò burú wà yìí bákan náà títí tí wọ́n ti àṣẹ pọ́ọ̀n nínú àmì òjíjẹ́ wọ̀lí náà ni wọ́n mọ̀ sí àṣẹ pọ́ọ̀n wọ́n ní àmì àǹpé wọ̀lí làwọn sísọ tí wọ́n máa ń sọ pé àwọn ọmọ ń tọ́pa mọ́ wọ́n tún láàmì òjíjẹ́ wọ̀lí ni gbogbo eléyìí tó takò alukurani bákan náà sísọ tí wọ́n kìí sàmì jíjẹ́ wọlé bí ọ̀pọ̀lọpọ̀ àti màá sọ ọwọ́ láyé wà àkóso ayé ọwọ́ wa ẹ̀yin wo ẹ̀yin wo dá lẹ́yìn sísọ táwọn sọ báyẹn náà wọ́n máa pé nu àmì jíjẹ́ wọlé bákan náà pé pàtì sọ́pọ̀lọpọ̀ ni wọ́n pa ọ̀la ní káṣíìsì ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sọ láti kan ọdún náà bí èsì ń òun ti dẹnu àná jahimu kọ òun òbúkátà fún òun sí lọ àbí bàbá adébẹ kí lọ́n jẹun sí lọ́sàn-án àwẹ̀ bákan náà ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gbogbo ń tọ́nà ọba ṣe léwọ̀ ní ọmọ ẹ̀sìn yóò máa ṣe ìdìnnà ní kulala wọ́kàn nínú mùrídì wọn gbọ́dọ̀ fẹ́ yà wò àfi kọ́jọ́ pé olùwọ́n kọ̀kọ́ bá ṣe olùwọ́n kọ̀kọ́ bá lò òun fa àlùbáríkà sí àlùbáríkà sí olè ó ń zìnà àbí ìtọ́jà pé yọ́ọ́ máa bọ́kùnrin sùn ọkùnrin yọ́ọ́ bọ́kùnrin sùn a'udhu billah ike nu karamati àbí tí ọmọ bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn tí ọmọ bá ẹsẹ̀ sùn tí ọmọ bá ràkúnmí sùn tí ọmọ bá màálù sùn àwọn òbí lẹ wọn sọ pé gbogbo eléyìí bí wọlé ìbá ń ṣe ẹkàn rí bẹ́ẹ̀ ni torí pé ẹ̀yin ọwẹjú ẹwẹjú níta ẹ̀yin rí torí pé ẹwẹjú àwọn tó wẹjú mọ̀ pé ọ̀tọ̀ ni tíṣe wù sí tó adúpẹ́tà àwẹjú kọjú bákan náà ìṣe kékeré eléyìí tó ṣe pé eléyìí tó ṣe pọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa ń ṣe ẹ jẹ́ ká wà pẹ̀júwe díẹ̀ fún máa ṣe ẹ̀ṣẹ̀ àárọ̀ ni ó ń sọ fún wa nígbà tí ń sọ nípa àfáà kan nínú àwọn wàlí ìrọ̀ yìí wọn lórúkọ rẹ̀ ń jẹ́ Muhammad al-Hibri Muhammad al-Hibri wọn ní arákùnrin yìí ó máa ń sọ àwọn ọ̀rọ̀ tó ṣe pé máa pè lákàyè ó sì máa mú àwọn ọ̀rọ̀ tó yanilẹ́nu wá ó sì máa ń sọ̀rọ̀ nípa àmàtọ́wẹ́ ó ní màtọ́pọ̀ lópin ìgbà torí rẹ̀ bá torí rẹ̀ ọba ti dàrú lópin ìgbà torí rẹ̀ ọba ti dàrú ṣùgbọ́n tó bá ti yí pé nta awí yìí ṣe bí kún pẹ̀lú gbé tó bá ti pé nta awí yìí ṣe yóò mọ̀ sọ àwọn ọ̀rọ̀ burúkú kan tó ṣe wípé àwọn ẹni tí wọ́n níbẹ̀rù ọlọ́run fún òtí ẹ̀ nílé narí ìsìnkọ́sọ báyìí níbi táwọn ọ̀rọ̀ yẹn burú dé yóò mọ̀ sọ sọ́lọ̀ yóò mọ̀ sọ sáwọn anábì ọlọ́run wọ́n ní nínú nǹkan tí wọ́n sọ nípa biography rẹ̀ oní ẹni pé tí wọ́n bá wọ́n lè rí níbì kan náà wọ́n lè rí láyé ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀kan náà táyé ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n fẹ́ tọ́gbọ̀n pé àwọn rí nílẹ̀ yìí o àwọn tó rí lómi o àwọn tó rí lómi o lásìkò kan náà wọ́n ní wọ́n wá fún àwọn oníròyìn wọ́n lọ lọ sílùú kan lọ́jọ́ jùmọ̀ à fẹsẹ̀ alóhùn kútùbà wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ kókó ṣe kútùbà fáwọn ọkọ ní bisimilá ó ní bisimilá ẹjẹ àti lórúkọ lọ ó sì gbọ́rí mímbà allahu wa asana alay wa majjada sẹyìn sọlọ ó sì àgbéga rẹ̀ wọ́n wá ní wa ashadu an la ilaha lakum. إلا إبليس عليه الصلاة والسلام أعوذ بالله ń jẹrìí. wàlí ìnánu bá wàlí ìké káfí kó o sì jẹ́ ìfẹ́ yẹn ọlọ́ba kan tọ́tọ́ tẹ̀sí o fẹ́ẹ́tọ̀ sí ìbílẹ̀ ìké àti ọlọ́lọ́kọ́ máa bá ìbílẹ̀ sí lẹ́nu tiẹ̀ àwòrò mi lẹ́. àwọn èèyàn bá ní kófúrò ìfẹ́tọ̀sẹ́rí lélẹ́yìí fẹsẹ̀lẹ̀ sẹ́yìn ló bá yọ ìdá rẹ̀ jáde ẹ̀yin lẹ́yìn mọ̀ pé kófúrò nígbà gbọ́ wàlí ìbá yọ ọ̀dà jáde ló sọ̀kalẹ̀ látòrí mímbà ẹni tí wọn bá bí dáa kó dúró láwọn èèyàn bá túlẹ̀ wọn ò ti sọ láti túmọ̀ àyàn alùpùpù bá túlẹ̀ ló bá dẹ́kun létí mímbà títí takòkò àkùrè fi tó ẹnì kan ò láyà láti lè wọnú mọ́ṣáláṣí torí kò sẹ́nìkan tí ń fẹ́ kọ́ sọ orí òun kalẹ̀ fún un tó báyìí ẹnì kan wá dé láti ìlú tó súnmọ́ lóyún so wọ́n wá sọ tó ṣẹlẹ̀ fún lọ́wọ́ ni à ah, ó sì wá sọ́dọ̀ tiwa náà olùsẹ̀ṣẹ̀ júmọ̀ àfáwà lójú ní màámu àà èèyàn kan yìí náà irọ́ lásán ẹgbọ́rọ̀ ti gbóná tó bẹ́ẹ̀ náà ni a ti ti gbọ́ nípa wàlí fẹ́ẹ́ kó tiẹ̀ ilé àwọn aṣẹ́wó ló máa ń sọ̀kalẹ̀ sí tó bá lọ sí ìlú tó máa ń dé sí ní Misra ilé àwọn aṣẹ́wó ló máa ń sọ̀kalẹ̀ sí olóṣù máa ń ṣàdúrà fún ọkọ́jọ́ ọ̀tá wàlí náà nù òun náà lẹ́ẹ̀kan láàrin a sì máa bá kẹ́tẹ́kẹ́tẹ́ sí i tó wàlíì náà nìyẹn sá abẹ́rẹ́ rí nǹkan náà wáyé o nínú nǹkan tí wọ́n máa sọ tí wọ́n máa fi parọ́ òun náà nípa àwọn wàlíì wọ́n ní al-ilmu ladunni pé àwọn wàlíì wọ́n ní màkàn à ń pè ní al-ilmu al-ladunni torí ẹ̀ sẹ́yìn bá ń kọ́ kí wọ́n máa fi rẹ́rìn kékeré ni àwọn olódò lásán lásán tẹ́ mọ̀ nǹkankan tẹ́ tẹ́ wàá gba nítorí pé àwọn ń sọ yìí pé ẹ̀yìn ọgbọ́dọ̀ fi séwù rẹ̀ léèrè lé má wọ̀ kí ló dé àti báwo àfi tó bá fẹ́ sórí ibú kí á làwọn fẹ́ fi mà ẹ̀yìn sì ti mọ̀ pé béèrè kan ní kọ́kọ́rọ́ ìmà torí ẹ̀ lọ́dọ̀ wọn wọ́n ní ìmà kan wà o wọ́n ń pè ní bílímù àwọn o eléyìí ká ọlọ́ọ̀kan rọ́ọ̀sì ọ̀la ni elimulilado ní nìyẹn tọ́ wọn ni eléyìí ó dàbí wáhìí ni ó dàbí wáhìí ọ̀dọ̀ ṣíà ńlọrọ̀ yẹn ti bẹ̀rẹ̀ kó tó pa àwọn sọ̀rí kan náà gbà eléyìí ń bẹnu sí ṣíà àti sọ̀rí tí wọ́n ti pàdé gẹ́gẹ́ bí síra tí wọ́n ṣe ìpè kí pa àti sọ̀rí ọmọ ìyá ni wọ́n ọmọ bàbá ni wọ́n bùbá àti sọ̀rọ̀ ni wọ́n bùbá àti sọ̀rọ̀ làwọn méjèèjì torí pé lọ́tọ̀ọ̀dọ̀ àwọn ṣíà lọ̀rọ̀ yìí ti wáyé torí pé àwọn sọ wípé anabi sallallahu alaihi wa sallam ó ti sọ wípé ali ibn abi talib anta minni bi manzilati haruna min musa ipò tó wà sí mi ọ̀nà ẹ̀gẹ́ bí ipò tó haruna wà sí musa ni. tó ana madinatul ilm wa aliyun babuha èmi ni ìlú mà aliyun ni lẹ̀kùn rẹ̀ adékọ́ni tí máa wá torí rẹ̀ wọn lànà bí wọn kọ́ ìmọ̀ yìí tí Aliyu lára ìdínú tí Aliyu sí nígbà tí gbogbo sọ á sí lọ tóbi dákẹ́ màá ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ gan ọ̀kanu wọn onídàkanu ẹgbẹ̀rún rẹ̀ lẹ́nu wọn lọ tó wọn aláti bẹ̀ ìní ilmu ladun ní ti bẹ̀rẹ̀ o. àwọn fi ana madinatul ilm wa Aliyu báàbò hadith mawdu' ní ẹbí Ibn al ti fi sọ ó ní hadith yẹn irọ́ lásán irọ́ pamọ́ nàbí sallallahu alaihi láti bí iná làwọn sufi làwọn náà ti gbà á làwọn ti wá sọ pé eléyìí báyìí o ilmu bàtìnì ni ìmọ̀tọ́ pamọ́ ni ilmu ladunni yẹn ilmu bàtìnì ni torí ẹ̀rí sí ẹlòmíì ó lè ṣe kẹ́ wá ti dé pékin jẹ́ ilmu bàtìnì nígbà tí wọn nóòtù níṣẹ́ ọba àlọ́ ìjókòó tó lódo ẹ wá jọ mọ́ fà á ilmu bàtìnì báwo ilmu kìíní àdúgbò wọlé kí ó náà tí wọn mọ kankan. wọ́n tó ọ̀ máa kí ó tọ́ hàn bóòlù tó wá máa rọ́ torí ẹ̀ ilé ìjẹba àwọn ibi tí wọ́n ti jọ pàdé nu àti ṣíyà àti àwọn tọ̀rí kọ̀. irọ́ ni o oúnjẹ ń pè ní ẹni mo lẹ́bi ní irọ́ ni o kọ́ wọlé ẹ̀kọ́ kọ́ lọ kẹ́kọ̀ọ́ ni o kọ́ kàtí àkóyọ dáadáa ni o ètò ìpótò kọ́ ẹ̀kọ́ mọ́ lálàmú ti nímà lálàmú nímà báwo talani talani sẹ́rí tọ́ka sùn tí ọmọ sílẹ̀ kọ̀ tọ́ka sùn tó ti tó ni mo ti ní mà irọ́ lásán àbírò àlọ́jọ́ máa pa tẹ́lẹ̀ fún ọ̀sán fún ẹ wọ́n sẹ́ni kan sílẹ̀ kí ó àfa ọ̀kọ́ ní kí ó kankan ee àwọn òbí rẹ̀ wọ́n á wò pé kí ni wọ́n kọ́ kí ni wọ́n kọ́ àfa wà ní gbogbo nǹkan láti kọ́ tẹ̀sí pé kọ̀ọ̀kan ní kankan ọwọ́ tó gbogbo olùjọ ọlọ́mọ bó ti ta bàtà tó sọ. ṣé o wò á kọ́ ní kankan ó sì máa ka kí ẹ dàpọ̀ ẹ máa dínrán èkó ó ti pọ̀ ju. wọ́n ní wọ́n gbogbo ọlọ́mọ akọ gbogbo èèyàn tí ó kọ́ kí ó lọ́dọ̀ ẹnìkan mọ́ wàhálà ìrọ̀ ni. irú rẹ̀ náà ló ti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ olódo tó jẹ́ pé yọ́ọ̀mọ sọ wípé bàbá ti sọ nígbà tó ń lọ lé kí ó kan kí ó àwọn ti sọ wípé wọ́n ń tiẹ̀ o ọmọ akọ yẹn kí ó láyé rẹ ni o kò tún ní kọ́ lọ́dọ̀ èèyàn mọ́ níbo ni wọ́n akọ kí ó dín jọ́nà wọ́n kà lálàyé <laughs> wọ́n sì ní wọn lọ́ọ́ máa kọ́ gbogbo èèyàn ìwọ olóòtú burúkú wọ́n ti sọ aláwọ̀ akpari mẹ́rin lé wọn lórí wọn kọ́tí gbé ọkọ̀tò lòdò lásán bá gbà. tó gbogbo àwọn ọ̀rọ̀ irọ́ lásán irọ́ lásán sáfi ń tẹ̀ra wọn jẹ àwọn èèyàn kan wà òru àtọ̀sán òru àtọ̀sán wọn kọ́ mọ̀ wọn kà wọn kọ́ wọn kà kínkínni ni wọ́n máa ń bẹ̀ wọ́n wá ń kù ọ̀wá ni wọ́n rọ̀ sí ọ lórí odò wọ́n rọ̀ sí ọ lórí. ìgbà ìlú làdóní làdóní báwo irọ́ lásán eléyìí ń jẹba bákan náà nínú ọ̀rọ̀ tí wọn máa ń pa òun náà ni pé khatmul wilaya pé òpin wilaya náà pé rọnù náà pé khatmun nubuwa lọ́wọ́ ike nubuwa tán ibnu arabi tọ́jú ọ̀gá àgbà nínú àwọn torí kò ń sọkúsọ òun ló sọ pé khitamul wilaya náà wà pé alwaliyul khatam wàlíyù parí gbogbo ẹ̀ náà ìsọkúsọ náà wàlíyù àwọn olùwàgbé òdodo ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n sì ń payọ̀ lọ olùwàgbé òdodo sì ní yé bẹ́ẹ̀ ìjọ tó lọ́wọ́ bá bá kọ́ olùpáyọ̀ ọlọ́run ní yé bẹ ìjọ́tọ́ lọ́wọ́ bàbá wí kótó di pé ọ̀pàlẹ̀ ayé rẹ àti wàá sọ pé ìwọ̀n kan ni wàlíì parí irọ́ lásán yìí lẹ́sìn máa pé wàlíì sítọ́rí kan sọ ń pa rẹ̀ àwọn sọkúsọ àwọn sekúse àwọn wípéwé àwọn eléròkèrò làwọn ń pè ń wàlíì kìí sàwọn tó lọ́rọ̀ ìfẹ́ alẹ́ olùyà ọlọ́hìn la khawfun alayhim wa wọ́gánù yẹtọ̀kù níparí ọ̀nà wúlálẹ̀ gbà táàbì jẹ́ wọlé ìfọlọ́ hadith yẹn ti sàlàyé rẹ̀ alimami Shawkani rahimahullah nínú síra Qatrul Wali wọ́n mú àwọn nǹkan wọ̀nyí jáde wọ́n ní sẹ́yìn bá fẹ́ di wọlé ìfọlọ́ lódodo àwọn nǹkan tá a mójútó ni adẹ́kùn sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan tó lọ́nà yẹn lé wa lórí ká máa ṣe wọ́tẹ́rùkùn màáfì gbogbo ntọ́lọ̀ ṣe léèwọ̀ fún akájínà sí. fọ̀rọ̀ ibùkà ń sọ̀n ọkàrí fòròbòl àyàn àti fòròbòl kìbáyà ojúlówó ọ̀ràn yìí àti èyí tó ti pé táwọn kan bá ti pé kọ̀tẹ́sẹ̀ lórí àwọn èèyàn yòókù gbogbo ẹ̀ lámòjútó. ṣùgbọ́n o ń bẹ nínú ẹ̀ṣẹ̀ tá a gbọ́dọ̀ jìnnà sí ní máa ba tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn jẹ́ pẹ̀lú ọgbọ́n ilé ìtànkè ní alhiyal torí pé àwọn ahlul ra'i àwọn hanafiya precisely nínú àwọn olùmọ̀ nípa fiqh wọ́n ti kí ní kàbọnú fiqh ìtànkè ní alhiyal ọgbọ́n kama bẹ̀sìn jẹ́ pẹ̀lú ọgbọ́n kama bá àwọn nǹkan jẹ́ pẹ̀lú ọgbọ́n eléyìí àwọn náà ti bọnú fiqh kama wá bẹ̀sìn jẹ́ pẹ̀lú ọgbọ́n báwọn kọ̀tọ́ sẹ́ni tí ó bá jẹ́ wọlé kọtọ agbọ́dọ̀ jìnnà sí sẹni tí ó bá jẹ wọlé lábẹ́ rẹ̀ làwọn fi sọ yìí pé kò burú kò burú kẹ́nìkan kọ obìnrin sílẹ̀ bẹ́nìkan kọfẹ́ ìyẹn ni pé ìyàwó tó ti kọ sílẹ̀ ní mẹ́ta ó lè lọ bẹ́nìkan lọ́wọ́ ẹ̀kọ́ fẹ́ padà tó bá ti fẹ́ tó bá ti fẹ́ akutu tó bá ti wọlé rẹ̀ kọ́bọ̀ kọ́lẹ̀ tó eléyìí nínú hílà kọ́tọ́ torí ẹ̀ ẹni tí ó dé wọlé ìbọn náà kò gbọ́dọ̀ má bẹ̀ sí jẹ́ báwọn bákan náà nínú ìgbésẹ̀ táàkùgbé tábàfẹ́ gbé wọlé ìfọlọ́ ọ̀nà ni at-taqarrub bin-nawafil kama wá ti súnmọ́ lọ́n pẹ̀lú náfìlà wàláhi tàláhi alẹ́ púpọ̀ ó sì súnmọ́ wípé àfẹ́ wà lìjánà kọ́lọ́ wọn sànù wa. ó wá nínú hadith látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ó ní nǹkan ìyàlẹ́nu lọ́rọ̀ àlìjánà ẹni tó fẹ́ wọbẹ̀ ó ń sùn nǹkan ìyàlẹ́nu lọ́rọ̀ ọ̀nà ẹni tó ọ̀fẹ́ wọ̀ òun náà ń sùn mo rò pé ẹ ẹni tí ọbẹ̀ wà lìjẹ́ náà ń sùn tó ń lọ́yẹ̀ kó o máa sùn ẹni tí ọ̀fẹ́ wọná òun náà ń sùn tó ń lọ́yẹ̀ ká máa sùn nígbà tá a mọ̀ pé àlìjẹ́ náà ẹrù ọlọ́ọ̀ni ẹrù ọlọ́ọ̀ni sì ẹni tó jẹ gọ́vùnà láyé tó wọ́n máa sùn gọ́vùnà lásán tó ń ẹni tó ti ẹ̀fẹ́ jẹ báálẹ̀ tó wà jẹkú rẹ dí lẹ́nu ogún ẹ̀dá kun torí tọ́lọ̀ kó wà lẹ́yìn tó fẹ́ wà lẹ́yìn náà sẹ́yìn. èèyàn tí ọ̀fẹ́ wọ́ná kò sùn àwọn ń sùn ẹni tí ó sì fẹ́ wẹ̀wọ̀n ń ò sùn ẹni tí ọ̀fẹ́ wẹ̀wọ̀n sáyé ń ò sùn kó wà lẹ́yìn tó ọ̀fẹ́ wọ́ná sẹ́yìn sùn tàbá tí wàá sọ pé èèyàn kan tẹ̀lé súnà nínú aburú tẹ̀lé tàbí mójútó nìyẹn náà ìsọwọ́sẹ̀sì wọn máa ń lẹ púpọ̀ àwọn èsì náà lójú méjèèjì adúrú ńtọ́lọ́ wọn bá ní ká ṣe lẹ́yìn ọ̀ràn yẹn láwọn násìlà lórí tìrìtìrìtìrìtì láwọn èso pé wọn ò jẹ́ àmọ́ wà bíbí always mélòó làwọn amójútó ṣé bọ́wọ̀ condemnation lọ́pọ̀lọpọ̀ mójútó náà bíbí àwọn ṣe bíbí àwọn ṣe bíbí àwọn ṣe ókè ètò jẹ súnà súnà súnà súnà tó wà ńlẹ̀ nínú àwọn náfìlà nínú ni wọ́n ṣe. gbogbo wa la sì fẹ́ wà lẹ́nu ẹ̀rù ń bà wá kọ́mọ́jẹ kójú ó ti ọ̀pọ̀lọpọ̀ ń dọ̀gbìn dàlùkìyà pípé ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀ mọ òdodo tẹ́ ẹ sì mọ ìlànà anábì sallallahu alaihi wasallam èé ṣe yín tó fi jẹ́ pé àwọn dáadáa téèyàn ṣe téèyàn fi ga nípò ẹ̀ pọ̀ ní títì rẹ̀ láyè wàláhì ọ̀yẹ̀ ká mójútó àrùn ọ̀yẹ̀ ká mójútó ẹ tara anáfíà sọ láti wọ nínú la mójútó bákà méjìlá kan wà wọn ní tí wọn bá mójútó ọlọ́wọ́ kọ́lé kan lẹ̀ fún lálùjánnà kí wọ́n máa ṣe ń jọ kàn ojoojúmọ́ ni tí èkú lópin ìgbà tó o bá sí lórí ìrìn àjò àti pé gan tó lè mújọ kàn wá tó mójútó méjì láwọn sílẹ̀ fi tú. ọ̀pọ̀lọpọ̀ kò rí bẹ́ẹ̀ fún wa. kárẹ́sẹ̀ sì sọ náfìlà ọ̀pẹ̀yà yàtọ̀ sí Ramadan inú tó fẹ́ẹ́ fi ṣe. kárẹ́sẹ̀ sì sọ àwọn sọ̀dàkọ́ọ̀t káfí sàrà. kárẹ́sẹ̀ sì sọ náfìlà hajj. gbogbo eléyìí báyìí àwọn kan tí máa ń sẹ́kù nù ẹ̀yìn tí yẹn bá ti mójútó ọ̀ràn yẹn kó mójútó náfìlà wàyí o kò sí ìtumọ̀ fún násìlà fún gbogbo ẹni tí ì bá ti sọ̀ràn yìí gbogbo ọ̀ràn yẹn láti ráàlì gbogbo ẹ̀ là ń mójútó gbogbo násìlà láti mójútó ẹ̀mọ́ ká ti dànù nìyẹn àti sòfò nìyẹn. bákan náà nínú àwọn nǹkan téèyàn á máa fi jẹ́ ni òun náà ni at-taqarrub bil wá ti súnmọ́ lọ pẹ̀lú àwọn gbólóhùn ìrántí ọlọ́run pẹ̀lú àwọn gbólóhùn ìrántí ọlọ́ọ̀ kama tí alukur'an kama kàtúnà anabi sallallahu alayhi wa sallam ká yẹ àwọn azkar tó wá látọ̀dọ̀ anabi wò sallallahu alayhi wa sallam pé ká máa wí láàárọ̀ ká máa wí rọ̀lẹ́ ká máa wí gbà báyìí ká máa sọ gbà báyìí ká máa sọ láyé báyìí ká gbogbo orí eléyìí ń pàǹtí ìsì ẹ máa jẹ́ kéèyàn dá yàtọ̀ ó ń gbọ́ ọmọ dúpẹ́ gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe kí lànàbì ní ká sọ wọ́n sọ kí ló ní ká ṣe wọ́n ṣe wọ́n náà mọ̀ nípa ọ̀wà lábẹ́ ẹ̀sọ́ ọ̀wà lábẹ́ ààbò ọlọ́run ọba ní gbogbo ìgbà. wọ́n ní oṣù máa rí nínú ara rẹ̀ tọ́lọ̀ ń bá kọ́ pé kí n kú lónìí mo dúpẹ́ fọlọ́ yàtọ̀ sẹ́ni tó ṣe é pé wàndàrúkú náà irú àwọn wọ̀nyẹn àbámọ̀ wọn pọ̀ bákan náà ká ní ìmánì ilal wilaya ojú ọ̀nà kan ní tẹ̀yàn fi di wàlí ìfọlọ́ yóò bá sí imáni la wilaya nítorí ẹjọ́ ọ̀gbọ́lọ́wọ́ bá gbọ́ bẹ̀rẹ̀ fún wàlí yẹn èso ìmọ̀ káàsì jẹ́ pé gbogbo arkanu imáni la gbàgbọ́ bí má fi dálé kí imánu bil qadar gbogbo orígun gbàgbọ́ òdodo ní ká gbàgbọ́ tóbi dórí ká nígbàgbọ́ sí kádàrà yóò lọ sí lẹ́jọ́ wọlé ọlọ́run kátó gbà bọ̀ ṣùgbọ́n o nínú àwọn àṣìṣe táwọn èèyàn ṣe òun náà ni pé o ò lè jẹ́ wàlẹ̀ láì jẹ́ pé o jìnnà táwọn èèyàn wọn ni láyé tó mọ kúrúbù làbìdì mi nàl xọ́k ilà bí bọ́ọ̀dìgì mi nàl xọ́l wọn ni ẹrú ọlọ́nkan ò ní jẹ́ni tó rí ọlọ́run súnmọ́ táwọn èèyàn. torí ẹ̀ àwọn ẹlòmíì ọmọ sara wọn jẹ kò ní bá àwọn èèyàn ṣe yóò máa sá fáwọn èèyàn wọn ò ní rí agbélédoko agbélédoko báwo. alimami Shawkani ó ní ọ̀rọ̀ yìí níṣẹ́ ló ní tuma ẹni tó ṣe pé lánàfà àti ìjìnlẹ̀ ìgbàdì ẹni tí ò lóore kan tó lè sa àwọn èèyàn oníkọ́ máa jókòó kálí mọ́wọ́ lóore tó lè sa àwọn èèyàn onímọ̀ tó lè kọ́ wọn onírànlọ́wọ́ tó lè ṣe fún wọn onídàádáa tó lè fà wá bá wọn kí ló mọ̀ tó kù kalẹ̀ sí ṣé tọba tí wàá jẹ́ wọlé ìfọlọ́ tó mọ̀ tó kọ́ mọ́ ti fẹ́ mọ́ rárá jáde kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ jáde tí àwọn èèyàn láǹfààní tòkò sínú pé ọjọ́ wọlé ìfọlọ́ kọ́ wa gàn kalẹ̀ bákan nínú ìsọkúsọ táwọn èèyàn máa ń sọ òun náà ni ìpìlẹ̀ alìnsánù ìnsánàn hàtà yàkùlà ìnsánàn níyàn ò lè jẹ èèyàn láì jẹ èèyàn ìsọkúsọ ni ẹ ìwé kù wọn kó nàìjíríà lọ́rọ̀ ń ti wáyé origin tiẹ̀ nàìjíríà ni ìsọkúsọ tí ò nítumà nítorí pé oògùn ni wọ́n ń wá ká iṣẹ́ awo ni wọ́n ń ṣe wọ́n sì ń pera wọn lólùmọ̀ ìgbà wàlà hawla wàlà quwwata illa billah. torí ẹ wàlí yìí wọn láwọn fẹẹ jẹ o táwọn ti ń pera wọn ní kóf gawus wátẹd gbẹtẹlì gbogbo àwọn gbólóhùn sùfìyà pé báwọn wàlí bí ráǹkì wọn ti ga lọ́dọ̀ wọn gbogbo ẹ rọbìṣ kò ní tì ẹyọ kan ṣoṣo nínú rẹ̀ ńlá àdéhùn kan mú wá tí ó sì fẹsẹ̀ rinlẹ̀ náà ní bá dẹ̀lẹ̀ kò tún fẹsẹ̀ rìn lọ. torí ẹ̀ àtẹ̀mí àtiwọ́ kò sẹ́nìkan nínú wa o tí ò lè ti jẹ́ kó ti jẹ́ wọlé ìfọlọ́ látàrí kó kúkú gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó sì ń payọ̀ lọ. ẹ jẹ́ ká jọ mójútó ìgbàgbọ́ òdodo wa ẹ má jẹ́ ká jẹ́ kí nǹkan kan bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ẹ jẹ́ ká jọ mójútó ìtẹ̀lẹ́tà nàbì Muhammad sallallahu alaihi wa sallam ẹ má jẹ́ àjẹkí bíjẹ́ ọgbà sọnù lọ́wọ́ wa ẹ jẹ́ ká jọ mójútó ìpáyọ̀ ọlọ́run ẹ má jẹ́ ká jẹ́ kí àìpáyọ̀ ọlọ́run kó gbà tọ̀nù lọ́wọ́ wa abẹ́ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó ṣàánú wa pẹ̀lú àánú rẹ̀ kó má ṣe dá wa dára wa nígbà kankan kó ṣe wa nínú àwọn ẹni tó ṣàánú nínú àlùjànnà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alhamdulilayi wọ́n ní táwọn bá bímọ táwọn lè sọ ọmọ àwọn ní wàlí wàlí yọlọ àbí wàlí yá wàlí yẹtúlọ kódà o eléyìí ń bẹ nínú àwọn orúkọ tá a kórìíra nínú Islam lè má bí ìhìnà mi tẹ́síyà ìfọ̀yàmọ́ wà ń bẹ Islam fara mọ́rọ́ àwọn orúkọ níbi táwọn ọ̀pọ̀tọ̀ dà á pọ̀ lẹ̀ ò á ní rọ ò ní rí kan tọ́ ma àbí tí wà controversial tara o. wọ́n ní nínú bọ̀bọ́ ìlú amẹ́l àwọn kà nínú rẹ̀ wípé Abu Hanifa rahimahullah wọ́n mọ̀ nípa ntọ́pamọ́ àti pé sẹ́yìn bá ń sàlùwàlá. Abu Hanifa máa ma bí ẹsẹ̀ yẹn ti tẹ̀ wọ́n gbogbo ẹ̀sọ́ kúsọ̀ látàn. lẹ́yìn náà bàbá yóò là á má lè ta lọ́kọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó wà lábẹ́ bàbá yóò là á má lè àwọn àdéhùn kan máa mú wá níbẹ̀ yẹn àwọn àdéhùn báyìí ni máa ń pọ̀ bẹ́ẹ̀ kọ́dà àhàdéhùn mawdu'a àwọn àdéhùn tó jẹ́ rọ́wà bẹ́ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé èèyàn máa try láti wá mà torí pé nísìnyí o lè máa sin lọ́run lórí pé nǹkan kan dá nǹkan kan dá nǹkan kan dá tí wọ́n mọ̀ pẹ́ẹ́rì tó mú wá gan kọ́ kọ̀dá pẹ́ẹ́rì tó mú nǹkan wọ́n bá sì ti dá kò sí sẹ́tí ẹ̀rí tí ọ̀dá mú wá tí ọ̀dá sẹ̀dá kí èsì agbọ̀ndẹ̀ yẹn o wíkàn wà tó ń jẹ́ fọ̀bọ̀ ìlú àmà ti al-Hafiz Abdul Al-Miqdisi onítìrà tó dájú nípa fadailul a'mal pé títí wá dé tó dájú náà wọn àdìsí kọ̀ọ̀kan tó wà ń bẹ sáwọn náà jẹ́ báyìí. tó àmọ́rò sí àwọn tẹ̀blígì máa mú káàdáǹkà yẹn sọkúsọ pọ̀ mbẹ́ ilé ìjẹba. lẹ́yìn Abu Hanifa ẹni rẹ ni o olùmọ̀ àgbà o tó máa fi rọ́bìṣì kan tì sí Abu Hanifa a nídìí láti láti ṣe research láti mọ̀ pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. wọ́n ní ẹnìkan sọ pé lùkúlì wàlíyìn karama wà karama ti kàlùjọ́nùn ìgbélé ìsọkúsọ lásán ni ẹni gbogbo wàlíì ló ní karama karama tó ń dàbí rẹ́bì ṣe wèrè ni ẹgbẹ́ sọkúsọ báyìí sẹlẹyìn nítorí súnmọ́ náà ní kíkọ ọjọ́ kan náà àwọn tó rí kọ àwọn ló máa ń gbogbo náà àwọn ọ̀rọ̀ tó ní sùn bàbá wọn. wọn làwọn gbọ́ pé Abdulkadir Jilani àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni wọ́n ta ẹnu àlà bẹ́ẹ̀ ni a gbọ́ pé àwọn olùmọ̀sọ̀ nítorí pé àwọn Hanabila tó ń tẹ̀lé madhabu imam Abi Hanif imam Ahmad ibn Hanbal ọ̀kan nínú wọn ni Abdulkadir Jilani yẹn torí ẹgbẹ́ àti wọn sọ̀làyé nípa rẹ̀ nínú sira Tabaqatul Hanabila wọn sọ̀làyé pólùmọ́ni tó sì níbẹ̀rù ọlọ́ọ̀ ó láwọn àṣìṣe ṣùgbọ́n kò tó èkó wọn kò tè ó láwọn sọkúsọ ọmọdé ọ̀pọ̀ bí èkó wọn tún wọn lọ sọ bẹ́ẹ̀ náà ní Ibn al-Qayyim náà sọ ọ́nù tírà rẹ̀ tó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn láṣìṣe ó sì ní sọkúsọ ṣùgbọ́n kò pọ̀ tó wọn lọ tè kò pọ̀ tó wọn lọ sọ abẹ́ẹ̀kọ́ ni tó wọ́n ti fi kún fún un torí kò lọ bẹ̀rẹ̀ rẹ̀ àmọ́ ọ̀rọ̀ tóun kò ní sọkúsọ òun ò ní kẹtẹkẹtẹ rárá ọ̀sẹ̀lẹ̀ gbogbo àwọn tó ń sọ ń parẹ̀ wọ́n ní ó ní àwọn àṣìṣe ó láwọn ìsọkúsọ àmọ́ èyí tí wọ́n pọ̀ sí tí wọ́n pọ̀ sọ ọ̀pọ̀ jù tó ń ṣe tọ́sọ lọ torí pé ọmọlẹ́yìn kọ́ wọ́n máa dáa fún un torí àwọn akẹ́kọ̀ọ́ fún àwọn gba òfin pọ̀ jù kéékèèké yìí kò ní jẹ́ kó ga láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ìdí táwọn fi kún fún un wọ́n fi kún fún un. tọ́ àtọ̀gá àtọ̀máṣẹ́ súnà ni wọ́n ní ká tẹ̀lé o súnà ni wọ́n ní ká tẹ̀lé kò sẹ́ni tó kò síbi kẹ́tọ́ náà ti kọ́ tẹ̀lé Abdul Qadir kan síbi kẹ́tọ́ náà ti kọ́ tẹ̀lé Amadu Tijani kan àbí Amadu Rifai kan àbí Badawi kan wà á pè ọ́ lọ́ọ̀hà wà á pè ọ́ ẹtẹ̀lé tọ́lọ́ ẹtẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní sí kò lè sí wọ́n ní kí ni yàtọ̀ tó wà láàrin Sufi àti wàlí ọ̀hán mọ̀nà wàlí oní ẹlẹ́ntọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ sísè ń payọ̀ lọ òun náà lẹni tó sọ yìí pé ọmọ lọ́wọ́ ó sì tún ní máa kátẹ̀lé tọ́lọ̀ ó sì tún lùsàfọ̀mọ́ nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí Hajar ti ti sọ. ṣùgbọ́n Sufi kò lẹ́ni tí ó ń ṣe azikar gba ojú ọ̀nà ẹnìkan tó gbọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ipe pẹ̀lú ọwọ́ tó ń gbà àtọ̀nà tí wọ́n máa gbà sí àkárì ló ń ṣe rọ́nà lọ́tọ́ bá di lọ́jọ́ ìgbéǹdà ṣìyà Sufi nìyẹn torí ẹ̀ ìbéèrè kan tó wá sí pé ṣé kò lè sí wàlíì nínú súfì ni bẹ́ẹ̀ ni kò lè sí nínú wa lókun ìgbà tó bá ń pé súfì náà wọ́n ń ṣe torí pé súfì yẹn kì í ṣe súnà súfì yẹn bí díà a sì lè rí wàlíì kan tó jẹ mọ̀tẹ́dẹ̀ aládàáda alẹ̀ fẹ́ pé wa tó láwọn àpèjúwe náà láti mú wa yẹn. tòwájú pé amana wattaqarabba ọgbọ́lọ́wọ́ ọba gbọ́n sì ń payà rẹ̀ tí wọn náà bá ti débẹ̀ kò sí ìṣkàlì eléyìí ń dẹ́ba wọn ní Ibn Taymiya àwọn gbọ́ kókó sófin ni o ẹ̀ ká dáadáa ẹ̀ ká dáadáa wàlá ẹ̀ sàbòsí ẹ má máa kàkà kúkà o ẹ má yájú dáadáa tẹ́ ẹ bá ń kà o Ibn Taymiya tó jẹ́ ike nǹkan kan kọ́ ló mú lọ ẹ̀wọ̀n púpọ̀ tó fi wá jẹ́ pé wọ́n ló kú sí àfi torí àtakò tó ṣe fáwọn sọ̀rí kan àwọn tó ṣe tó náà lọ́wọ́ kú sófì ìgbọ́sọ̀ kú kọ́ ìgbọ́sọ̀ kú kọ́ bí kí wọ́n sọ pé bí kí wọ́n sọ pé ẹ̀ Ibn Qayyim náà kú sófì kú sófì báwo tí gbogbo àwọn èsì rabandu rabandu táwọn fi ń fèsì fáwọn sófì gbọ́dọ̀ àti rí náà ibi inú tíra Ibn Taymiyyah Ibn Qayyim yìí náà àtàwọn tó tẹ̀lé sí wọn náà bẹ́ẹ̀ ló ti wá kú Sufi kódà kò lè fèsì tó bá lálàárù rẹ̀ gan wọ́n jọ ń rọ. wọ́n ní tó bá jẹ́ pé wàlíyá ni obìnrin aṣọwó ló wọ́n máa wọ̀ aṣọwó lóbìnrin máa wọ̀. wọ́n lọ́kùnrin ọ̀lẹ́wù kan obìnrin náà lẹ́wù ẹ̀ dì í mú fa bóyá béèrè ń tùmọ̀ sẹ́wọ̀n pé nàìjíríà wà bì ee oríṣiríṣi nǹkan lọ́wọ́ àgbẹ̀ ẹ̀ka lè rẹ́ nìkan sọ́kì ọwọ́ ẹ̀wù kan látòkè délẹ̀ wọ́n hàn kí o sì wọ́n lè pe wàlí yá lóbìnrin yẹn gbogbo ẹ̀wù sọ́wọ́ wọ́n hàn kí o sì pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ wọ́n hàn kí o sì bàtà ẹsẹ̀ rẹ̀ wọ́n hàn kí o sì gèlè orí rẹ̀ wọ́n hàn kí o sì tó bá ti wá yọ ogun á lọ wàlí yá wàlí yá ah yóò bá. <laughs> pé eléyìí ní ma sọ yẹn di wẹ̀lú irọ́ lásán ẹ bá fẹ́ yàgbẹ́ ńkọ́ pẹ̀lú yẹtù ẹ bá fẹ́ so ńkọ́ pẹ̀lú gbogbo aṣọ tán hàn kí ó ti láàyè ah, àyè gbarọ́ níbi tó dòbá ti pọ̀ tó dòbá ti pọ̀ àyè máa gbarọ́ ńbẹ tọ́lá sáwọn èèyàn ríran níta ní òpó òrèlè tí ò ní pò rí wèrè kálukó tù ní sẹ́yìn wá ń súnmọ́ pé ẹ fẹ́ wọ́n ní tóbìnrin lè jẹ́ wàlíyà dáadáa ṣebí obìnrin náà lè gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó náà lè páyọ̀ lọ ó náà lè mọ́lọ́ kọ́ máa ṣe tọ́lọ́ kó sì máa ṣàfọ̀mọ́ tọ́lọ́ nà. tó mọ̀lùkọ́ àti dáhùn ilé sọ ní sáà lè rí wàlíì inú tọ̀rí kọ̀ a lè rí tó bá pé tọ̀rí kọ̀ náà ní ṣe torí kọ́ wá tàlàyé tó máa jẹ́ tọ̀rí kọ̀ fún wa. sẹ́mi pé ní sọ́ọ́ ìsìn wọ́n sọ pé ọgbọ́wọ́ lórí kọ́ máa ṣe zikiri báyìí lọ́wọ́ ànábì ló ti gbọ́wọ́ ni náà báwọn kí lẹ́yìn lẹ́yìn la mahalla lahu min al-i'rab àmà hẹ́n torí pé yóò kọ́ wà lùgbẹ́nà gbọ̀nàkà ọ̀nà fàyàwọ́ ìpínlẹ̀ ìbàdàn wọ́n ní kọjá tó ṣe pé fàyàwọ́ la bàdàn àníkàtí bára lọ tòkè sọ̀nà fàyàwọ́ lọ́lọ́ ní kẹgbà wà lùgbẹ́nà tó eléyìí ń jẹba ǹjẹ́ ń wá ẹ̀ lérí tó bá gbé tọ̀rí kọ́ lọ́ba ò lè rí wọn lọ ya fọ́tò sára ń tẹ̀ kọ̀ yẹ kọ̀ ya fọ́tò fọ́tò fọ́tò bẹ̀. wọ́n ní tóbìnrin náà lè ṣàdúrà tó àwọn àtọkọ rẹ̀ bá fẹ́ jọ lò pọ̀ ọkùnrin wọn ní kó ṣàdúrà ọkùnrin wọn ní kó ṣàdúrà alfaari ni wọn ṣàdúrà kí ẹsẹ maf'ulun biha maf'ulun biha gàtúmọ̀ fífáìlì ọ̀bá rántí àdúrà maf'ulun biha ò sàǹfààní ẹ wàlláhi torí ẹ̀ lànà bisalòlá láti sọ́nà sọ pé tó bá ṣe pẹ́ nìkan nù yín nígbà tí ọba ìyàwó rẹ̀ lò ọba sọ pé ọ̀sọ̀ pé ńgbà tí ọkọ rẹ̀ ọba bá lò. tẹ̀lé yẹn túmọ̀ sí pé kọ́ ọ̀ràn etí rẹ̀ dáadáa kọ́ ọ máa rántí. torí pé lómi tóbi bá ti mú yóò máa gbọ́n ni nígbà tó tutù mu yóò ti ṣe tí yóò ṣe darí kó rántí kí wọ́n máa ọmọ wa dé ọ̀yà kántáfíìsì lẹ́yìn ìjábọ̀ ṣe jẹ́ wọ́n lè ṣe kọ́mọ lọ́la lu alábàjá kò sí wàhálà kó parí kọ́mọ rẹ̀ kọjá àdínkù ní mọ́tíláṣí torí pé kò sí nínú májàmú tí máa jẹ́ kí ìkọ́ ọmọ jẹ́ kọ́ ọmọ pé kéèyàn lálù àlà ṣùgbọ́n báwo ló ti fẹ́ ṣe kọ́ ọmọ láì lálù àlà tó pé lẹ́yìn rẹ̀ láti Allahu Akbar tòtọ́ bá ti wá bá ìkọ́ sọkọ Allahu akbar Allahu akbar ètò bá dé tó bá sì jẹ pé ọba mọ àwọn ará ẹ̀kọ́ rọra jáde jẹjẹ kò fi lẹ́lòmíì lọ́wọ́ àmọ́ tí bá débi qad qamatis salatu qad qamatis salatu Allahu akbar Allahu akbar ètò bá dé ọjọ́ tí kò kí sóun ọkọ̀kọ̀ lọ náà ọwọ́ àtọ̀pẹ̀ la ilaha illallah lọ́wọ́ àjáde ọwọ́ àfọwọ́ dé mú ọbọ ọdí mú bí gbàtà múrùn sọsẹmù rẹ lónìí bí wọn fura pé wọn lò rún tó àwọn olùmọwà sọ pé sáàmbá ń kí alukur'ani lọ eléyìí ẹsẹ déédéé ìdí tá a fi sọ bẹ́ẹ̀ ni wọn ní sáàmbá ń kí alukur'ani lọ ìṣó wa ń bọ̀ tó bá yẹ kó rí lòun ti ń ké wàá dá alukur'ani yẹn dúró náà wàá so àtọ̀ bá so tán lọ́wọ́ àtẹ̀sẹ̀ kọ̀ntínú wọ́n má jẹ́ pé ẹ̀dì ẹ̀dì làbọ̀rọ̀ lọ òun ké lọ iṣó ti ń bọ́ yáyáyá àbí òye wa <laughs> tó bẹ́ẹ̀ náà ni ẹni tí ń ṣe ìrántí ọlọ́ọ̀ni gbọ́dọ̀ ìkọ́ àmà la ilaha illallah òun sì ń so lọ la ilaha tó kò ní í dábàá ilé ìjọba wọ́n ní sọ yẹ káwọn gbàgbọ́ pé omi kan bẹ ò tẹ́ pé omi ìwòsàn ni pàápàá ibi tí òkun àtọ̀tà bá ti pàdé kò yẹ kí wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ nítorí pé ẹ̀rí kan ò sí sọ́sọ bẹ́ẹ̀ ìwádìí kan ò sì sínú medicine tó sọ bẹ́ẹ̀ àbọ̀wá medical student tọ́wá ètò omi zemzem pa omi zemzem ló lè mú kó fi ṣèwòsàn fún tí máa ń tó kò bá jẹ́ marajal bahrain kò bá jẹ́ kan ètò omi zemzem lẹ́yìn náà tí ìbá pín yàn wá wà kú wà bó ni wọ́n ti sọ ibi tó kun àtọ̀sá ti pàdé tó wá koríbò omi bẹ kọjẹ yìí kọjẹ yìí lọ́ba dì wò rárá o ọjọbọsọ jẹ zamzam ní kẹ lọ ọrùn kẹ lọ wá àmọ́ ẹ má wá àdàmàdì zamzam o kọlọ ń sànù wa nàìjíríà wọn lè fi kánsó mi kó o ti lè pa fún wa mu èèyàn bá máa yàgbẹ́ zamzam mọ́mú lára o zamzam èyí àyàn gbẹ wàláhì èyí àyàn gbẹ torí de eléyìí tó bá tó bá lọ ọmúra ẹ̀rọ wa bọ́ọ̀ bá lè lọ téèyàn bá ń lọ ẹ̀dá kan ẹ̀ bá wa rọ́bọ̀ ó ju kọ́bọ̀ ra ansẹ̀tì wa lọ àbí òdì lọ ẹ̀yin kékeré ni ansẹ̀tì ni kọ́ ra fa nàìjíríà tẹ́lẹ̀rin lè kọ́ nípa mẹ́dísìn àti nọ́ọ̀sìn dáadáa kọ́kọ́ ń parí mi kí wọn àníjẹ fẹ́ béèrè mi àbí nígbà béèrè náà kọ wọn àníjọ bá kọ tán náà kò sí tọ́ káwa lé àwọn èèyàn kúrò lẹ́nu pípẹ́ pọ̀ tí ọba tọ́ ta ni kọ́ mọ́ ọba wa gbàbí fáwọn ìyàwó wa irọ́ lásán àwọn ẹlòmíràn kan máa ń lọ́ọ́ tí ò sí lára Islam mọ́ Islam. Islam islam kẹkẹ kọ́ nípa àwọn àmà ìmọ̀ tí o bá ti jẹ́ pé yóò jẹ́ takùtọ̀ lọ ìmọ̀ tí o sì rìsọ́ọ̀tì sí kọ́ sọ pé kò sọ́lọ̀ ma ìmọ̀ tí o sì jẹ́ idán tí o jẹ́ gbogbo kínní ọ̀ wà tó bá wúlò atọkùnrin atọkùnrin ṣùgbọ́n o kọ̀ wá tọ́ ẹ̀yin tẹ́ mójútó ló ìwé torí fáwọn obìnrin fẹ́ kẹ́kọ̀ọ́ fẹ́ wá sí fún ọpẹ́ o because títí orí ilẹ̀ sísíra alẹ̀ kò sí nínú ntí máa jẹ́ kẹ́kọ̀ọ́ yéèyàn kò sì sí nínú ntí ìjẹ́ kẹ́kọ̀ọ́ yéèyàn nítorí pé ọmọ lè máa sídìí lẹ̀ kọjá kò ń lọ fẹ́ lì ọmọ sì lè máa borí bójú gbogbo ẹ̀ kọjá kò lọ pàṣẹ tí ọba ti ború kọ́mọbìnrin ọwọ́ pátá wọ kíláàsì kò gbọ́dọ̀ ború pé kẹ́nìkan náà bora rẹ̀ látòkè délẹ̀ o ẹ má sọ àwọn ọmọdé ọmọ àti àǹtorí pé ẹ fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùkọ́ àwọn ló ba àwọn higher institution jẹ́ nítorí pé àwọn ló fẹ́ tìrànù àwọn làrún bẹ lára wọn nítorí wọn fẹ́ tọ́mọ wọn ni wọ́n máa fi lọ àwọn ọmọ lọ́mọ wọ́n fẹ́ máa rí òhù àwọn ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pẹ́rú ẹ̀kọ́ bẹ́ẹ̀ kò ní lálùbáríkà kí ẹ̀kọ́ tó wúlò nírú àwọn ẹ̀kọ́ báwọn ẹ̀kọ́ tó kọ́ wa kátàkó tọ́lọ̀ ẹ̀kọ́ tó kọ́ wa káyọ̀ máa da ẹ̀kọ́ tó kọ́ wa ká di ọ̀daràn nítorí pé gba páálí gbogbo ẹ̀ náà at the end of the day it results to certificate only òní kò sí màá náà ń gbà mí torí pé nígbà tára rẹ ọba yá gan tó bá tún lọ gbéra rẹ lẹ fáwọn tí ọkọ sẹ́yìn ẹjú yẹn gan wọ́n tún máa fún ọ ni àbí ẹ̀kọ́ ni ok ní àwọn tó tutù wa ibi tó ti yọ èèyàn mélòó ló ń kú lọ sí lójoojúmọ́ ó sì jẹ́ pé àwọn medical doctor ló ti kú pa wọn wàláì wọn pọ̀ wàláì wọn pọ̀ ńlẹ́gbọ́n yìí ṣùgbọ́n Islam tẹ́ ẹ̀ sì mọ̀ nípa rẹ̀ kò jẹ́ wọ́n mọ̀ pa burúkú àwọn èèyàn yẹn tó bá jọ́ kéyàmà wàhálà ni o ayé ń dìrà àti ní ni jọ́ kéyàmà nítorí ó lo nǹkan yìí kọjá ìtura ni kò lò ó lò tó ìtura kò lò ó ti kọ́ fún un. tó bá ti bẹ́ẹ̀ sùn lábẹ́ òfin ọlọ́run wọ́n lọ pa tó bá ti bẹ́ẹ̀ tètè lábẹ́ òfin ọlọ́run wọ́n lọ tẹ́lẹ̀ sí ọ́ dànkún láyé ọ́ dànkún lálùkìyàmù. tó gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn a gbọ́dọ̀ mú ìgbà kan ẹni mẹ́díkù dọ́kítọ̀ ti dáràn. òjò yìí báyìí gbèsè ẹ̀kọ́ lò náà ìfún lóbadose nítorí mo sì fún òkèrè sí ìjà yẹn kó lò gẹ́gẹ́ bí mo ṣe máa tí mo kọ́ tí mo tún ṣe tí mo research tí mo tún ṣe kíní ẹni mo kọ́ fún ṣùgbọ́n gbà tó lò gbà tó lò ọba bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run eléyìí kò ní dáhùn láyé kò ní dáhùn lálùkè yá àmọ́ ọmọ sẹ́yìn dáadáa ètò fún ọmọ dáadáa but you made a mistake mistake tó ṣe yun ọ̀ dáhùn fún láyé ọ̀ dáhùn lálùkè yá torí àwọn ẹlẹgẹ́ nǹkan làwọn nǹkan yẹn òkè tá a bá mọ̀ bẹ́ẹ̀ táwọn ọmọ afúkọ́sì lórí kò sídìí ilẹ̀ ó sídìí ilẹ̀ ẹni tí wàá ti sídìí ilẹ̀ òní kẹ́kọ̀ọ́ ẹ dákun oòrùn ẹ jẹ́ ẹ má jẹ́ kí wọ́n gbọ́ tẹ́ ń sọ yẹn lóde ẹ̀yin lẹ́sẹ̀ sábàbí tọ́pọ̀lọpọ̀ ọmọ òfin lọ sílé ìwò sílé ẹ̀kọ́ ma torí ẹni tí wàá ti fẹ́ yọ ọmọ ta yọ sá bí òní sá yọ sá alẹ́ nìkan òun kọ́ nípa ògùn ni ní yunifásitì kankan fún bó láti ògùn ni ń kọ́ nípa rẹ̀ ó ti wá dé final year gbogbo wọn wá dojú wọn wá dojú lé ọmọ wọn nítorí irùngbọ̀n rẹ̀ tó ní ìhùn kò ní pátá o ah, ah. jẹ̀mọ́tù mo ti kẹ́kọ̀ọ́ ibò ọdún márùn-ún ni ẹ dákun ẹjẹ ń jáde ọlọ́run nígbà tí yín jẹ́ àwọn náà lọ́lọ́run nígbà tí ẹjẹ fárùngbà ẹ dákun kí ni ìrùngbọ̀n ní í ṣe nù lọ ọmọ ogun báyìí mọ́ ọmọ ogun báyìí ṣé máa díyàn lójú kò ní jẹ́ ọmọ ogun ni ó ń dàbí kurukuru tí èdè arọ kan subhanallah gbogbo wọn ti jẹ yẹtọmọ ọlọmọ yìí wọn tún gbé dọdọ hod hod pé bẹ́ẹ̀ tí ọba fárúgbà kò ní graduate kò ní gba certificate ẹsẹ rí káwọn ọ̀tọ̀ lọ kawkabatun min a'da'illah àwọn náà kóra àwọn tó sọpọlọpọ àwọn iléèwé nàìjíríà wáyé òsèlè mẹjẹ bẹ́ẹ̀ tó ti máa ti dá lórúkọ àpọmọsápà mùsùlùmí àtẹ̀ǹtẹ̀ ètò mùsùlùmí ni wọ́n jọ ń ṣe nǹkan ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó tún wà bẹ̀rẹ̀ ọlọ́bẹ̀ yíyọ ni wọ́n mọ kankan nípa ìsìlámù kọ́ láti ṣé báwọn náà ni owó ìsìlámù gbà mí pẹ̀lú after all professor lágbájá doctor lágbájá they are all also muslims why are you so fanatic? so àwọn eléyìí náà wá ṣe sábàbí àwọn tí wọn mọ ẹbí tẹ tẹ bá fẹ́ dán wọn wò ẹ tí wọn kọ fatia láwọn professor kìíní doctor kìíní tí wọn mọ fatia lásán àwọn náà mọ̀ á yọ àkéésí islam báwọn mọ ohun alákatakítí ni wọ́n ẹ̀ má dá wọn lóhùn tí wọ́n láwọn máa ṣe sọ láti inú skul tí wọ́n ò ní sọ̀tọ̀ láti dòde skul outside campus tó ti ẹ̀kọ́ máa ṣe sọ láti ẹgbọ́n nǹkan fẹ́. ayyu khairin fi dunya idha jurridat 'an ad-din orí olóṣèkù fúnlẹ̀ ayé tẹ́ bá yẹ ẹ̀sìn kúrò lára rẹ̀ wàláì bí ẹranko gidigidi làbá rí lẹ́yìn ìjọba amẹ́ńtà ń sọ ni pé ẹ má sọ àwọn ọmọ ọlọ́mọdé kèfèrí ẹ má sọ wọn dọ̀tọ̀ ọlọ́run torí pé wọ́n lọ sí ẹ̀yin náà bímọ náà ẹ̀yin náà bímọ ẹ kí wọ́n lọ sí pẹ̀lú àpọ́nlé wọn sẹ́yìn máa ń sọ pé after after all pẹ̀lú bó ṣe ń bora rẹ̀ yìí iṣẹ́ wo lórí ẹ ti léyìn lẹ̀ fọlọ̀ ẹ̀yin kì í sá ti sẹ́lẹ̀ yìí ń divide ẹ̀yin ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ iṣẹ́ wo lórí ẹ ti lẹ̀ sẹ́mi pé kàmí wọn wá kìí sẹ̀kọ́tọ̀ kọ́ wọn wá ó túmọ̀ sí pé sọ́mà ti lù ọ́ débi kó gbó sẹ́mi pé wọ́n sọ ọ́ nù mí torí ẹ̀ wọ́n máa ń ṣe fáwọn obìnrin lẹ́nu sẹ́ tó bá ti di kó ti di ìyàbọ̀ nsú èyí tí ò sí wò má wọn wọn lè máa sọ fún un pé adétù ah, ló tún lékún sí owó oṣù ló sì dínkù torí pé nítorí fẹ́ lò fún kó ti dínkù káàkiri ló kú sáwọn lè lọ sí mọ̀lẹ́bí rẹ̀ wípé ẹ̀kọ́ àṣẹyìndì o ọlọ́run tún ẹ̀yìn rẹ̀ sí ẹ̀yìn rẹ̀ òní ìbàjẹ́ ò kó tó ń dọ́gbòrò mẹ́. àmọ́ ẹ̀yìn sàdúrà fún káfíìrì o ọlọ́run tún ẹ̀yìn rẹ̀ sí ẹ̀yìn tẹ́sán gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé ẹ̀yìn wọn yìí fẹ́ kú ẹ̀dì mùsùlùmí. mo rò pé wa àyùbá àmọ́ wọn á bí yàn pé kí ni ìtumọ̀ ọlọ́run tún ẹ̀yìn rẹ̀ sí ẹ̀ sàdúrà fáwọn alẹ́ yìí kẹ́ ẹ má kú bíi tiẹ̀ kẹ́ ẹ má kú bíi fa kẹ́yìn ẹ̀yin ò tọ́ ẹlẹ́ ìjẹba. anabi isa aleyhi salam wọ́n ní sọ ọ̀rọ̀ tó sọ nígbà kékeré ó túmọ̀ ńlọ́sọ̀ di wàlí rárá o rárá o rárá o anabi isa mẹ́rin sọ̀wọ́ pọ̀kan sọ̀rọ̀ ńgbà kékeré ló gba di wàlí tí wọn náà fi máa wá ti sọ̀rọ̀ ńgbà kékeré rẹ̀ adúpẹ́ kò ti dàgbà mọ́ra ẹ lọ tó <laughs> eléyìí jẹ́ ṣe jẹ́ àti kò sínú tá a sọ pàmì wàlí ní kò sọ̀rọ̀ ńgbà kékeré subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa anta. استغفرك واتوب